àwọn àti ara ti dé lẹ́yìn ìgbà tí irú wa bá fún tí o bá lè kọ́ bẹ̀rẹ̀ àwọn abẹ́rẹ́ sí ètò sáfù lẹ́yìn àwọn ọmọ ìlú súnmọ́ àdúgbò àkàmà náà lẹ́yìn ìgbà tí a ti summarize àwọn kan tí a gbọ́ níjẹ̀jọ́ tán a wà bẹ̀rẹ̀ iṣẹ́ ti èmi gangan bí ibùdó láì tààlà ibi tí a ti bẹ̀rẹ̀ lẹ́nu òun ni abala àwọn àrọ́d àwọn nǹkan wo gangan láàmà rí tó já sí pé tá a bá ti rí ẹjọ́ káfọlá balẹ̀ lábala tá a dé yìí torí ó nídìí àwọn àlàyé tó fẹjú dáadáa gan ó ní àwọn symptoms àwọn àpẹẹrẹ kan tó yẹ bí tá a bá ti ń rí tá a rí pé ó ti ń kọjá àlà tàbá rí pé kinní yìí rè ó ti fẹ́ di abnormal èyí ó ti tètè máa fura wípé ṣé kò kí n ṣe pé ẹni yìí ti ní mọ́sù ṣàìtọ́ọ̀nù ṣé kò kí n ṣe pé ó ti ní ìfọwọ́bá èṣù ṣé kò kí n ṣe pé ó ti ní ìkọlù attack from kíni o from shaitan àbáwọn ọmọ ogun rẹ̀ tí wọ́n jẹ́ àlìjànà èèyàn ọmọ afurasí rẹ̀ nìyẹn tàbí ìmọ̀ èèyàn gánà lè máa afurasí rẹ̀ yẹn gan pé ah àwọn symptoms tí mò ń rí yìí ṣé kò kí n ṣe wípé ìfọwọ́bà láti ọ̀dọ̀ àlìjànà àbí shaitan ni abala kejì tábà sọ̀rọ̀ nípa àwọn symptoms tí à ń sọ yìí àwọn àfa àjẹkọyọ wa wípé àwọn ìfura tá a mọ̀ ní ó lè pín sọ́nà méjì ìfura alákọ̀ọ́kọ́ òun ni ìfura kó já sí wípé ẹni tó ń rí àwọn tí ó máa rí àwọn àpẹẹrẹ tá a fẹ́ máa sọ yìí ìfura alákọ̀ọ́kọ́ tó lè máa nínú wípé kọ́mọ̀jà sí pé kí ni o àlùjànnú gángan ti wọnú àrò òun gan tó já sí pé kí ni o ó ti wà nínú àrò òun tó ti pamọ́ dẹ̀ tó yẹ pé inú ara òun ló mú gẹ́gẹ́ bí kíni o abode gẹ́gẹ́ bí ilé tí ó máa gbé ọ̀nà kan nìyẹn nù fura tá a lè máa ní. ìfura kejì tàbí kó já sí wípé àǹjẹ̀nú kankan ò tiẹ̀ wọnú ara òun ṣùgbọ́n o àwọn tán jẹ́ sáárọ̀ tán jẹ́ òpìdà báwọn ẹni bú wọ́n ti ní ìbáfọwọ́sowọ́pọ̀ láàrin àwọn àti àlìjẹ̀nú láti ṣe mọ́sù láti fọwọ́ kan àwọn ṣùgbọ́n àjẹ́ náà ń ṣe kí ni o kò ní wà nínú ara onítàn ṣùgbọ́n ẹ̀ máa rí ásáàrù kí ni o àwọn iṣẹ́ burúkú tó ṣe lára onítàn. mo rò pé ẹgbọ́n mi ń sìn ọ̀nà alákọ̀ọ́kọ́ ni pé pé àǹjẹ̀nu kó síyàn láà gẹ́gẹ́ irú eléyìí tó ẹ pé àǹjẹ̀nu bá kó sí ẹni yẹn láà ni ó ní àwọn ọ̀nà tá a máa ń gbà ṣe ìlàjú rẹ̀ ara ń tà sọ lé nínú tó bá já sí pé àǹjẹ̀nu gangan kò sẹ́ni yẹn ṣùgbọ́n àǹjẹ̀nu ló wá torí pé gbogbo àwọn afájọba ìpínlẹ̀ gbogbo àjọ wọn sẹ́hìrù tó jọmọ́ ìdán abú ó lọ́wọ́ kí nínú jinnu torí pé àwọn tó máa ń ṣe iṣẹ́ ẹbúrè ó lè jẹ́ kí wọ́n kẹ̀lú àyàn lè jẹ́ pé yọ́ kẹ̀sìn kankan sí ọlá àtúwáyé sí nǹkan sẹ́yìn alábàáhùn òun ò ní wọnú ara kò ní sínú ara ọwọ́ àdé wọ́n máa fi síte ẹlẹ́gbẹ̀ẹ́ wọ́n máa bẹ̀wò pé ṣé iṣẹ́ tóun ṣe ń kọ́ o sójà àbí òjẹ́ ṣùgbọ́n àjẹnú gangan ò ní sí rárá rẹ idán síṣirù bú táǹjẹ̀nú yẹn lò má sùn bú látọ̀dọ̀ ṣàìtọ́n ó ti wà lára onítọ̀hún ọ̀nà kejì nìyẹn ó tún láwọn ọ̀nà tí kíni o tí ìlàj tí àwọn àfáà máa ń gbà ṣe ìwòsàn àwọn eléyìí náà sẹ́wárì àti kíní kejì tá a sọ yìí kò sí iṣẹ́ medical doctor sí níbẹ̀ mo rò pé ẹgbọ́n kan tí mo sọ yìí dáadáa àti kíní kejì ló fi jáde pé ńgbà mi ńgbà táwọn doctor náà bá di pé wọ́n bá gbìyànjú wọ́n di pé ah, ah, àwọn diagnose ẹni àwọn ò tiẹ̀ rí nǹkan kan gbogbo oògùn táwọn fẹ́ ni yìí mu lápẹẹrẹ <laughs> ọlọ́run kó sọ àná wa bẹ́ẹ̀ báwo gẹ́gẹ́ bí wọ́n máa fún yàn ibò máa fún wéèrè tán bá fún un yóò sùn bóyá bí forty eight hours àbí twenty four hours tó wá di pé àwọn fún ẹni yé ẹni yóò sùn ah! àwọn bóòtù kan fura pé wàhálà dé eléyìí kọjá kíni o ọ kọjá medical problem mo rántí nígbà tí mo bá university of Ìlọrin one of our brass rẹ́kí medical student ni ó ti padà parí ó ti ń ṣiṣẹ́ as medical doctor gangan ó tírìtì kéèsì kan ó wá rí pé kéèsì ah, yìí wàhálà yìí kìí medical case spiritual problem ni àwọn nǹkan bẹ tí wọ́n fún arábìnrin tí à ń sọ yìí arábìnrin yẹn ò sun o ṣe ló ṣe kí ni o lọ ń ta pàápàá wọn lè ah ilé ìsìlá ọwọ́ nǹkan mìíràn lọ bẹ́ẹ̀ ni yẹn ṣe sẹ́ẹ̀lì tiwa ní yunifásitì nìyẹn pé ńgbẹ́ pé òun náà lọ́ọ́ ní kọjá kí muslim brother pé òun náà jiná dáadáa ni tó dẹ̀ mọ̀ nípa gbogbo àwọn pé ó mọ̀ pé àwọn ìlànà tíbù náà bá wí tánà bí àṣàlà máa ń lò ó bẹ fún kíni o àwọn tó bá jọ wọn bẹ́yà bíi mọ́sù ṣàìtọ́n bó ṣe fẹ́ sáwà kan ní yunifásitì ni pé ká wá alhamdulilayi bàtà ambulance kọ̀ọ̀kan lọ́dọ̀ wa a lọ àròṣerúkẹ́ àfẹ́ni àdẹ̀fún ní àwọn nǹkan kan lò bí ìdílé láyé ni yẹn sùn níjọ́ yẹn gangan ó sùn tọ́já sí pé àárọ̀ ọjọ́ kejì ló tó jí ẹni tí mò ń sọ alhamdulilayi ti padà láàfin àtẹ́gbó ti padà bímọ lẹ́yìn ìgbà yẹn gan alhamdulilayi aláàbẹ̀ àyíkì ọlọ́run padà fẹ́ni ẹni wò sàn ó yẹ wọ́n rí pé mẹ́díkù dọ́kítọ̀ tó wọ̀ bá jẹ́ pé ìmọ̀ ẹ̀rọ àwọn tó bá jẹ́ kiri yóò gan nu wọn náà àwọn náà máa ń ta àwọn yẹn bẹ́ẹ̀ sọ́tò pé ìlànà búrẹ́ ìlànà àwọn kiri yóò àwọn náà wà sọ pé kiri yóò bóyá kẹ́ ẹ tẹ̀sẹ̀ wọn á ní pé ẹgbẹ́ lọ́dọ̀ Jésù Jésù ṣe kí ni Joshua owó mi sàn àwọn kìrìyàn náà tún believe lábala spiritual aspect ṣùgbọ́n spiritual aspect tí wọ́n gangan fúnra ẹ̀ gangan ìlànà ṣírùkù gan tún ni à ń bọ̀ wá síbẹ̀ torí pé àwọn túrùkù maharoma ń bẹ àwọn ọ̀nà haram tó táyàn máa ń gbà lé àǹjẹ̀nú lọ àbí tó máa ń gbà ṣe àwọn nǹkan tó jẹ́ spiritual problems náà tá a padà sọ àwọn díẹ̀ tó yẹ àwọn gbọ́dọ̀ sọ̀rọ̀ fún un tí yóò bá yí máa ní ìyànjẹ yóò ní jẹ́ kéèyàn lórí ibú lọ́dọ̀ ọlọ́run kọ́lọ̀ kọ́ mọ̀ ṣètò wa bẹ́ẹ̀. ìdàn ọ̀nà kíní kejì yìí òun ló ní ìlàjì tábà ti lè rí àwọn symptoms tí ń bọ̀ yìí àwọn àfáà ní nǹkan méjì táwọn ọ̀sẹ̀ ní gbẹ̀mọ́ nìyẹn kì í ṣe pàtàkì àwọn ọ̀dọ̀ pé ah, àǹjẹ̀nú mm, lè má sí lára èèyàn ṣùgbọ́n tẹ́lẹ̀ pé kí ni o asaru idán burúkú táwọn àǹjẹ̀nú ṣe yóò sì wà lára rẹ̀ pẹ̀lú ìfọwọ́sowọ́pọ̀ àwọn èèyàn bú nínú àwọn tán ṣe kí ni o tán jẹ́ níbú tán máa ń lo àwọn àǹjẹ̀nú. ọ̀nà oyin àárọ̀dùn yẹn àwọn symptoms aláwọ̀ tó dáa sí wípé ojú oorun lèyìn ó ti máa ráwọn symptoms yẹn tíyẹn bá ti sùn lèyìn ó ti máa rí aláwọ̀ tó dáa sí pé òní sùn gangan ojú ayé láì ló ti máa rí àwọn symptoms ẹ jẹ́ kábẹ́lì látòrí àwọn tó dáa sí pé èyí ò sùn ojú ayé gangan alákọ̀ọ́kọ́ ń wọ́n ní asudáhùn dáìm kó dáa sí wípé orí fífọ́ gbogbo perpetual headache kò sígbà torí òní máa fọ́ ọ́ natural kó yóò fọ́ yàn tó bá ti ṣe wàhálà àbò stress ara rẹ ọkàwé ok ní student lápẹ̀ẹ́ tẹ̀sán àwọn bá ń bọ̀ ní ìṣẹ̀lẹ̀ mi ò ní súnmọ́ yóò wà fẹ́ ṣe rẹ̀ léṣe mo rántí kan náà àwọn ọmọ ìyá abẹ́ gbàdá tó yunifásitì tó yẹ pé ọkà ìwé lọ́ba dákú àfà wọ́n rọ̀ṣẹ̀ lọ́sọ̀ hospital ni wọ́n sáré wá pé wà ní mosque ní alábàjá túbọ̀ ìlàjì emergency ward náà gbé lọ́njẹ́ mosque rẹ̀ lè ṣe lórí ah, pé wọ́n ní kárí òbá kan méjì àti mẹ́ta lọ́wọ́ fẹ́ kàwé pa mosque rẹ̀ lè jọ́ torí ọlọ́run irú ìgbà ìbẹ̀tẹ̀ pé tó o wàhálà o lè fa orí fífọ́ irú yẹn kọ́ là ń sọ ẹjọ́ ẹ má jẹ́ ká sì mí gbọ́ o ọ̀nà tíọ́rà kò rí ọmọ fọ́yàn bẹ́ẹ̀ onífẹ́lẹ́ bá ń sọ yìí ó ti di gbogbo ìgbà kéde àti pé kèé ṣe pé o ṣe wàhálà kèé ṣe pé o rẹ̀ ronú kèé ṣe pé o stress brain rẹ àwọn nǹkan tó lè fa headache kò sí kankan bẹ́ẹ̀ jojúmọ́ orí ò lè má fọ́ pàápàá jù dá pé àsìkò tó ní máa ń fọ́ sí bí ẹ̀yìn ọwọ́ àlàáfàrì ni bí ọwọ́ ọ̀rọ̀ lẹ́yìn mọ́ òru lórí ọ̀sán ó ti àǹdí jojúmọ́ ti ní gbogbo wákàtí gbogbo gbà àwọn fàtí wá sí ni pé àsọdá ó dá yìí ara àwọn kíni o ara àwọn àpẹẹrẹ téèyàn fi máa fura pé bóyá ìfọwọ́bà ṣàìtàn ó ṣe kíni o ó ń bẹ lára ẹni yìí ìkànnì yẹn. ẹlẹ́kejì òun ni àpá fi àtúnyàn ìsọlá kéèyàn máa kírun kó jà sí pé nínú òun kó sì máa rẹ̀ ọwẹ́ sí tọ́ba ti ń kírun èmi mọ̀ kánà àwọn ẹgbẹ́ pé irú kan yẹn ṣe tọ́ba ti kírun báyìí tọ́ba ti kọ́ fẹ́ sàlùwàlà ibẹ̀ ni wàhálà ti ó lè fọ ọdún kan sàlùwàlà ẹ̀rí pé àgbàlá torí pé kí ni o ara àwọn nǹkan yẹn ó máa ń kó nira abáṣà ìtọ́nà àbájẹ̀nu àwọn náà wà nífẹ̀ẹ́ jẹ́ kó rí nǹkan bá dà ṣe téèyàn bá ti ákìrì tẹ́lẹ̀ kó rí pé bá Allahu Akbar báyìí yọ àárọ̀ sá máa ní ọ ni bọ́ wà ń rùkú àárọ̀ máa ní ọ àbí tó bá tiẹ̀ ti forí kan rẹ̀ sùjúdù báyìí bí ìgbà tí wọ́n fi àdá gé orí nígbà tán sàn ní nǹkan lórí tó bá bá lè wà ní òun ọkàn rẹ o istirahatul bali ìfọkànbalẹ̀ oníṣẹ̀lẹ̀ sí ọ wàhálà ti dé àwọn afáà kéèyàn fura tàbí bẹ́ẹ̀ kọ́ inda tilawa òun ka Qur'an àbó ń ṣe àdìkár ọwọ́ àdìgbò ọ̀dẹ́ ka Qur'an báyìí Qur'an yóò wù bí ọ̀fẹ́ lè ju Qur'an sọnù Qur'an yóò wù mí kọ́ ọ Kasi ní fújì ni àbí ọba ń wo fídíò ni ìlú òde ọmọdé sínú bẹ́ẹ̀ tó bá ti lè gbé kú ọ̀tọ̀ ní kéèyàn bẹ́ẹ̀ kan ya òròjú o ẹ ń bẹnu wa fẹ́ẹ́ pé òròjú ní dàlámù ọ̀tọ̀ níyàn kaslan ọ̀tọ̀ níyàn ìwọ fẹ́ẹ́ pé òròjú ní dọ̀lámù ìyẹn dráfùlì ìmánì nìyẹn witnesses of the faith ọ̀lẹ́ ìmánì nìyàn ọ̀lẹ́ dẹ̀lúmíyàn fẹ́ pé kèé bẹ́ẹ̀ ó problem but ó prefer kọ́ka kí literature kọ́ka àwọn ìwé love kọ́ wo fídíò kó ẹlòmíyàn fẹ́ pé ọ́ láì ṣùgbọ́n tọ́ba ti lè gbé kura ní láti ka ìwé kan yóò fẹ́ lẹ́gbẹ́ kura ní ìyàwó òde mi wáwé wọlé sọyìnká kan tí mo kà bí novel kan kasilaanu ni oroju niyàn kìí ṣe pé tọ́ba ń kà wàhálà ṣùgbọ́n eléyìí tọ́ba ti kàwé wàhálà ó sì máa ṣẹlẹ̀ pé bí ìgbà tó gbé náà mú ni tàbí bẹ́ẹ̀ ti ẹ̀kọ́ gan inú gbọ́ngàn máa ń rí bí ìgbà tó yẹ pé gbígbóná wá láti inú ara rẹ̀ tó bẹ̀rẹ̀ pé bó ṣe kakura yẹn lára ni kí ni o ìdán burúkú àbí mọ́sù ṣàìtàn gangan àbájẹ̀mítọ́ yẹ pé ọ wà lára tí ẹ bá ti ń ṣe ìbádà àbúrò sáà ká lórí pé kí ló tó ọmọ tìrẹ láì ní bisimilayi ramani ìyá sùn ó ti sùn lọ nígbà tó wà nígbà yẹn wákàtí kan ni gbogbo tó ti máa àwọn kan báyìí ó ti á ní gbogbo ògbà jojúmọ́ jojúmọ́ jojúmọ́ I know ebúra àti ẹgbẹ́ nǹkan ẹsẹ̀ lẹ̀ sí ṣe pé ó máa sọ fún mi fúnra ẹ̀ gangan ni pé tóun bá ti lè ṣe kíní báyìí kó wọn má ti ka ìwé kan nu kura tó ẹgbẹ́ wọn máa ka kura ní ìgbà tẹ́lẹ̀ wàhálà dé so ìgbà irú eléyìí nǹkan o àwọn àfáà ní pé ara àwọn àpẹẹrẹ ẹbú tó pé yẹn lè máa fura wípé ẹni yìí ní mọ́sù ṣàìtàn òun ni. ìyẹn nìkan tó kọ́ kẹsìrọ́tù ìwọ́sowọ́sà ròyìnrò yìí gbogbo gbà ròyìnrò yìí kẹ́gbù wà lọ́sàá máa ro èrò burúkú ah, kí n sì gorí igi lọ kí n sì jábọ́ kẹsẹ̀ mi ọ̀ká bá ní ìsìn tàbí kọ́ ọ tún máa rò sálòmíì gan pé ah wò bẹ́ẹ̀ ni yìí ṣe ń lọ yìí ní ìsìn kí mọ́tò sì gbà kàntiẹ̀ kàntiẹ̀ kọ́ tẹ̀sẹ̀ rẹ̀ fọ́ dànù. what alẹ́ di yìí wá súwísú fi sùdúrì náà mínàlì jìnnàtì wáṣíwáṣà nìyẹn ara ṣàìtọ́ e, e, ni máa ń gbé wá ara àwọn ète àwọn àlùjànnú burúkú nìyẹn tó bá dárí gbogbo àwọn ẹgbẹ́ ìwọ́n ti èrò gbúdọ̀ sá máa rò ó sì fẹ́ máa implement èrò yẹn gángbà ní ìgàn tí máa fura sí rẹ̀ ọ̀tọ̀ ní ẹlẹ́mẹ̀dá pé ẹni bú fẹ̀ kàn ni sẹ́mi ẹgẹ́ ti ẹni bú lòun èèyàn bú ni kìí ṣe pé ó ní problem kankan òun lọ́mọ máa yẹ ẹni bú fún rẹ̀ tí ẹ̀ ké tó bá ti rí pẹ́ nìkan ó fẹ́ ẹni tí ó súnmọ́ first class yóò sì máa bẹ́ lọ́gbẹ́ kínní o kó rí kádánwò ọba kó tiẹ̀ mọ́ lè wá ṣe ẹ̀sáàmù gan tàbí báwọn jọ wà ń kíláà ó rí pé kílásìlẹ̀tì òun ló pé ẹni yìí àjọ ń ju first class ni pé tí wàá lọ́ọ̀ ṣẹlẹ̀ sí wà ní sáré hasidin ìdá hasada nìyẹn òun kẹta nìyẹn aburú mi náà tún nìyẹn lọ́tọ̀ ṣùgbọ́n wọ́n sábà yìí rẹ̀ ìró ìburú pọ̀ sáà máa wá sí ọ lórí bó ṣe ń wá sí ọ lórí ní ọmọ wá sí ọ lẹ́mìí ó jáde gbogbo gbà àwọn afáàní gbogbo eléyìí náà ń kọ́ o ẹ̀tọ́ ẹ bí wá sọ́sà ní ṣẹlẹ̀ sí kẹ́hìntì máa fura sí wẹ́ni yẹn wọ́n sọ́sà yóò tún wá padà pọ̀ fún níbi ìbádà tọ́ba sálùwàlà ṣé mo ti ṣe ojú ó ti ṣe jú o ó rí pójú òun tuntun ṣé mo ti ṣe ìtì sìn ah, yóò tún tún sìn yóò tún padà ṣé mo ti ṣe wọ́ mo ti sìn ok ẹ̀mí ìdí mo ṣe abẹ́ mẹ́ta ah ẹ̀ kan yóò tún ṣe lẹ́ẹ̀mẹ́ta ah kì í bẹ́ẹ̀ mẹ́ta ah, wọ́n lè mo ti ka yàsí lánàá ìtì ka ìsàwákà mọ́ ka yóò tún àdìgbò wá ó tún lè máa kírun lọ ah ṣé mo ti rùkú sa sùdúdù mọ́ mọ́ wa wàlẹ́ ọ̀sẹ̀lẹ̀ mo mọ ẹnìkan tó ṣẹlẹ̀ sí bíláì làwọn sẹ́yìn nígbà tó padà kálukí àfọkàn àǹjẹ̀nú ààrẹ padà sọ̀rọ̀ pé òun lòun lòun lòun fa wáṣọ àṣà yẹn fún ẹni yẹn àǹjẹ̀nú ń bẹ lára ẹni. so ìdá wọ́sọ́wọ́sà a máa ṣẹlẹ̀ fẹ́ pé yóò tó wá báyìí débi ìbáàdà gan tó tó wá máa rà lébi ìwáṣúwíṣú fi sùdúrì náà ìgbà yà ni ṣàìtọ́ àwọn kó àwọn wọ́sọ́sà yẹn sínú gbáyé yẹn àwọn afáàní wíwá bí wọ́sọ́sà yẹn ti ń pọ̀ ara àwọn arod ara àwọn symptoms òun ni ìyẹn náà wà. bákan náà wọn ni kọ́ ẹgbẹ́ kí ni o èyí ó tún máa gbàgbéra láti rántí Ọlọ́run kéde pé ọmọ ní tọ́ba fẹ́ wọ tọ́lẹ̀tì ọmọ àdúrà tó yẹ kó ṣe ọfẹ́ jẹun ọmọ àdúrà tó yẹ kó ṣe ọfẹ́ wọ sọmi tó ṣùgbọ́n ọwọ́ tá a máa gbàgbéra òtí ẹ̀ ní rántí ṣe nìsíánù ọmọ wa àwọn afáàní gbogbo kan náà ń kọ́ o ara àwọn ara àwọn madakilu ṣàìtọ́ ara àwọn kílókè àárọ̀ symptoms tẹ́ òfin máa fura pé bóyá ìfọwọ́bà ṣàìtọ́ ó ti ń bẹ ní ara ẹni yìí nìyẹn. ara ìpínlẹ̀ pẹ́ pẹ́ kí ni èèyàn máa gbọ́ àwọn ohun tó ṣàjèjì àwọn strange voices tẹ́ pé yóò máa bọ́ sọ̀rọ̀ fìlìyẹ́kùzọ̀ lójú ayé báyìí ó ní rí nǹkan kan ṣùgbọ́n wọ́n máa gbọ́ àwọn strange voices bí ìgbà tí kan sọ pé kò wájú rẹ lọ ṣe nǹkan báyìí wọ́n máa bóhùn ìwà nìkan lọ́wọ́ tó wà rẹ ò ní gbọ́ ohun yẹn even like irú ẹ̀sẹ̀ rẹ̀ sí kan àwọn àmì àná ṣùgbọ́n torí pé àǹjẹ̀nù tó wà lára tiẹ̀ kiri yóò ni tọ́lá bala sí kò débẹ̀ aṣọ abúlé táwọn àǹjẹ̀nù kiri yóò náà máa ń ṣe ẹni yẹn dàbí lọ́kàn pé lọ́sọ́ọ̀sì yọ sọ pé chọ́ọ̀chì kan bẹ̀rẹ̀ chọ́ọ̀chì oṣù àmì ẹlòótọ́ sọ pé jésù ní kinní kan sọ pé aleluya nígbà látọ̀rọ̀ ọlọ́mọ ti rẹ̀ fàdánwò fún yàn kéèyàn jẹ́ sísá ní ìṣùkọ́ máa lò ìbòrí kọ́ àwọn class kọ́ ẹ pé àwọn èèyàn ọ̀rẹ́ máa ń tóun rí aleluya sísá aleluya sẹ́yìn bẹ́ẹ̀ máa fẹ́ dilẹ̀ mu yàrá fẹ́ ẹ̀yìn ọmọ tó jẹ́ nǹkan kan ló ń bá tàbí àwọn ìdíkọ́ ẹ̀ka kan ní in Jesus name àfa àfọ òun gbẹ̀kí ládé òun ọ̀mọ̀ fóun sọ bẹ́ẹ̀ àwọn afáà ní irú nǹkan ẹ̀dá pé yọ ọmọ gbà wọn ohun tí ó strange nígbà míì wọ́n lè má paláṣẹ tí wọ́n kẹ̀ mọ́ sí takùn yìí fún wọn mọ̀ dẹ́rù bá láwọn ohun tó ẹgbẹ́ kí ni ohun tí wọ́n mọ̀ ṣàjèjì tẹ́yìn láti pé nǹkan ẹ̀ tí ní gbogbo ògbà àwọn afáà ní kéèyàn fura pé irú nǹkan yìí náà ń kọ́ ó máa ń jẹ́ ara àwọn symptoms ìbú bákan náà òun ni kéèyàn máa rí àwọn ẹranko ogun tí wọ́n mọ̀ dẹ́rù bá lójú oorun ọmọ rí àwọn ẹranko àwọn ẹranko láwọn ẹranko tó yá sí pé ah pàtíkúlà àwọn ẹranko tẹ́pẹ́ àwọn ẹranko tẹ́pẹ́ já ẹranko àbíjà bí kò rí kìnìún bí kò níwà bí kìnìún jọjà lójú oorun ó ti á di gbogbo ògbà èyàn àwọn dábàá bá ń lẹ́kọ̀ọ́ kan tẹ̀sán alẹ́ kan ti lára pé wọ́n gé orí òun lẹ́sàn bí nígbèsà ìtàn lọ́gbọ́ sí èyàn àmọ́ láwọn aláburúkú lẹ́kọ̀ọ́ kan bẹ́ẹ̀ eléyìí ó ti ní gbogbo ògbà òní ọ̀la àti kìnìún ni ọ̀la àwọn àti olóńgbò ọ̀la àwọn àti ajá ọ̀tún làwọn àti kẹ́tẹ́kẹ́tẹ́ ó ti á di gbogbo ògbà báyẹn tí ẹ bá ti lè ra àwọn ẹranko burúkú pàtó àwọn ẹranko abìjà òun rí ejò òun rí kọlọkọlọ òun rí kọkọdáì àwọn afáàní burúkú yóò ti ní wo ògbà kéèyàn fura pé kí ni o ara àwọn àpẹẹrẹ tó máa ń jẹ́ pé ẹni yẹn ní ìfọwọ́bà látọ̀dọ̀ ṣàìtàn òun ni. bákan náà òun ni kọ́ pé igbá èèyàn kó máa fún pínpín sóyè ní ìsìn igbá àyà kó fún pínpín kọjá sí pé ó ń tàn ọkàn rẹ̀ níbalẹ̀ ẹ̀rú ọ̀fà kódà bára gbalaja gbogbo balẹ̀ kò sí nǹkan tí ò ní máa dẹ́rù bá ọ̀tọ̀ ni kéèyàn máa bẹ̀rù ọlọ́run kéèyàn máa yapọ̀ ọlọ́run o tí ẹ pẹ́ẹ́ tẹ́gbọ̀n náà tí ọ̀bẹ̀rù ọlọ́run tó ń yapọ̀ ọlọ́run gbogbo nǹkan ni ó máa dẹ́rù bá sẹ́gẹ̀t ọ̀tọ̀ lélẹ́yìn o ẹni tí ọ̀bẹ̀rù ọlọ́run ní ìsìn bára gbàjábọ̀ láti ibi yọ̀ọ̀mù wọn tó ti dé o torí òun náà bẹ̀rù ọlọ́run ní yíwọ gan àwọn afáàní gbúdùn kéèyàn nífẹ̀ẹ́ kóhun nìkan ọmọ dá wà àwọn afáàní pé bá ti fura ẹnìkan dágbé nìsín ẹ̀ẹ́dì yọ́sà ara máa lọ bí omi ni kò ní báyàn sọ̀rọ̀ òun nìkan ní ọmọ dá gbé yàrá òun nìkan ní ọmọ dá jẹun òun nìkan ní ọmọ dá fi gbogbo nǹkan kéèyàn nífẹ̀ẹ́ ìmọ̀ dá wà sírù kan dábẹ́ ní sírù lè kùmọ́ọ̀l ara àwọn ẹ̀dá burúkú ni a máa jẹ́ àpẹẹrẹ ìfọwọ́bà látọ̀dọ̀ ṣàìtọ́n torí pé tọ́ba tún wà láàrin àwọn èèyàn àbáwọn mùsùlùmí tẹ́ kí wọ́n mọ ẹjọ́ máa kírun ẹjọ́ máa kakura ẹjọ́ máa ṣètọ́ lọ́wọ́n ba yọ́ọ́ máa fara o ṣàìtọ́n yáà jẹ́ torí pé kí ni o àṣàìtọ́nù máa lè wáhid wà mí náà lè ìsinmi ní abahad àdìsí sọ́hìn ni kéèyàn nìkan máa dá wà èso amọ̀dọ̀kọ̀ ẹlẹ́tọ́ báyìí kóhùn nìkan ni máa dá wà ṣùgbọ́n téèyàn bá tún lè di méjì èso ó tún jìnnà sí yín tẹ́ ẹ bá di mẹ́ta yóò tún jìnnà sí bẹ́ẹ̀ bá ṣe pọ̀ sí ni kí ni o ṣàìtọ́nù sì máa jìnnà sí tẹ́wọ́n yẹn dẹ́tù òun sànífẹ́ kóhùn nìkan máa dá wà bọ́ fẹ́ sùn kóhùn nìkan dá wà bọ́ fẹ́ jẹun òun nìkan gbogbo nǹkan rẹ̀ òun nìkan òun ọba àmọ́ kèé tiẹ̀ fẹ́ relate pẹ̀lú èèyàn tẹ́bátà ah, ẹ bá ṣe yóò tún dàpá gidi ẹ̀ ti fara pé kí ni o kọ́mọ̀jẹ̀kúrẹ́ ni ẹ̀ ń kọ́ ara àpẹẹrẹ ìfọwọ́bà látọ̀dọ̀ ṣàìtọ́ọ̀nù òun ni bákan náà ni àsúntù dáhìn kéèyàn sáré pé yọ́sà máa dákẹ́ lọ yọ́ máa wò sú bẹ́ẹ̀ bá sọ̀rọ̀ ọ̀tọ̀ ni kéèyàn ẹlọ́dà àwọn ìdájọ́ wọn jẹ́ ń tù they are not loquacious wọn àwọn òfin nínú ẹsẹ̀ fẹ́ gbọ́ máa ń wà tọ́ka tí ìfìdí àwọn sọ̀rọ̀ sọ̀rọ̀ sọ̀rọ̀ sọ̀rọ̀ but eléyìí kìí ṣe pé bóyá ẹni yẹn jẹ́ ń tù pé kìí ṣe tí ò kì í sọ̀rọ̀ ẹgẹ́ ṣùgbọ́n bí su ẹgbẹ́ ó ń tọ́ ọ lè kò ní rẹ́dí àti yọ́sà máa dákẹ́ gbogbo ìgbà ni kò ní rẹ́dí àti bá yín sọ̀rọ̀ ẹ̀ẹ́dì bó ṣe máa lọ kọ̀kítì ẹ̀fẹ́ lẹ́tì pẹ̀lẹ́ ní bọ́dí ń tẹ̀ ọjọ́ lóta sọ tẹ́yìn náà àbá nírú nǹkan yẹn náà pẹ́ẹ́ pé àsúnútù dá ìmù kéèyàn táwọn ẹja kẹ́ kọ́mọ́ tiẹ̀ sọ̀rọ̀ kẹ́kẹ́ mú báyẹn sọ irú ẹni ẹlọ́sọ fẹ́ kí ni o mọ́sùlá tó lọ òun ni. bákan náà òun ni kó já sí pé ẹni yẹn rèé kó má lè ní nǹkan kan tí yóò fẹ́ ṣe yanjú àfikún ẹgbẹ́ yóò tún fi nǹkan báyọ̀ lọ bẹ́ẹ̀ wọ́n kàwé lọ ní ìjọba kúrẹ́ àti wọ́n kàwé mọ́ jèrè kéde pé ní kárí ọba kò ní yí ẹni yẹn gan náà yóò sá mọ̀ ṣe wò kan ní àbàtì àlàpà kò wá ní láṣeyọrí kankan a máa jẹ́ mọ́sùmí náà ṣàìtọ́n pàápàá jù lọ tó bá fẹ́ labí ọ̀rọ̀ síṣirò lọ pé bẹ́ẹ̀ nìkan lọ́nà pé ẹni yí àwọn fẹ́ kọ́ láṣeyọrí nù kankan èmi mẹ́nìkan báyẹn náà náà tẹ́ni yẹn bá lọ léwe tó bá kù díẹ̀ tí ó ṣe wáyé gà yóò lò wọ́n lọ́mọ́ tó bá lọ kọ́ṣẹ́ ògùn yóò lò wọ́n kọ́mọ́ tó bá tún lọ sí ilé adékèké gbogbo tó bá jọ yọ àwọn bàá tẹ́lẹ̀ file tẹ́yìn file ní twenty five years kò ní nǹkan kan báyìí pé nǹkan tó wọ́n àti ìfìlẹ̀. tó o kíni sìn tó o bá káwé òkè mọ kọ́ṣẹ́ iṣẹ́ kí ló kọ́ mọ kọ́ṣẹ́ kí ni o káfíńtà o sì mọ yes o ti rí nǹkan achieve iṣẹ́ kí ló kọ́ mọ kọ́ṣẹ́ báyìí kí ni o bó ṣe ń tú bàtà á ṣe gbẹ́ni kọ́ni kí gbogbo èèyàn káwé tán ẹ mọ̀jà àtàrà jẹ tó náà àtàbákà ìmọ̀ ni mentality rọ̀ kan àwọn ọmọ àbó ti burú fún un no nígbà yẹn sọ ni pé a nídìí àwọn mùsùlùmí a nídìí àwọn àwọn various fields bẹ̀tẹ̀ bá jáde pé tòun ti á gbìyànjú à ní sọ pé kọ́ ọ́n ṣe wàhálà ìkìlẹ̀ ẹ̀kẹ́ méje mẹ́ta kó tí a ló ti sú ọ akúnmọ́ pé ọkùnrin pòfẹ́sọ̀ nàìjíríà yìí àìmọ́ ìgbà ló ṣe wàhálà ìkìtò fẹ́ẹ̀lì tí wọ́n lè fẹ́ẹ́ ká mẹ́kọ̀ọ́ pé ẹ̀mẹ́sán àbí tí ọ̀tún yẹn bá jẹ́ dodo ó fẹ́ẹ̀lì fẹ́ẹ̀lì kò yẹ kó náà padà láàdì pòfẹ́sọ̀ lé nìyí àwọn ẹ̀fẹ́ yàrá kankan ìbẹ̀tí máa rí pé ẹni tí a bá ti á kàwé ah subhanallah illiterate ẹlẹ́mi ìbọn tún ní sí pé ẹ bá ti ẹ̀dọ́ gan pé literate ni yóò dàrú pé òun nìkan tó wọ́n kàwé kí ni ìtumọ̀ kí literacy àti illiteracy ẹ̀ńtọ́ ọmọlárúbáwá kà ní ìsìn ìwọ ọmọlárúbáwá kà illiterate ni ọlọ́bàrà arabic ọkẹ̀lẹ̀ ṣèbó lásán wọlé ká arabic ẹ̀ are you arabic literate ọmọ kọ̀ǹpútà ẹnìkan mọ kọ̀ǹpútà ya kọ̀ǹpútà illiterate kọ̀ǹpútà kí á ti á rẹ̀ kẹ́ntì ọba ti á kàwé kí eléyìí illiterate that is bad Mental. mental mentality táwọn ọ̀tá slang gbèsè alórí ni alimuhim níta sọ ni pé àwọn àjẹmọ́ àwọn aṣẹ́gbàmì yà sọ wípé ẹni yóò ní láṣeyọrí kankan tó bá ti kẹ́lẹ̀ díẹ̀ yóò filẹ̀ bọ́kọ́tọ̀ díẹ̀ yóò filẹ̀ bọ́kọ́tọ̀ díẹ̀ yóò filẹ̀ àwọn afáàní irú kẹ́tẹ́ bá ti ń fura a máa jẹ́ kí ni o àpẹẹrẹ mọ́sù ìfọwọ́bà láti ọ̀dọ̀ ṣàìtọ́n. bákẹ́rẹ́ dọ́gba ẹni yẹn kó nífẹ̀ẹ́ sí kọ́ máa wà ní kí ni o àwọn ààyè àwọn uncompleted build kí èèyàn nífẹ̀ẹ́ kọ́ máa wà ní àwọn ni o ilé àbí kọ́ mọ dá wà ní toilet àbí kọ́ mọ dá wà láwọn àyè táwọn èèyàn kì í sí bẹ́ẹ̀ irú kan yẹn náà máa jẹ́ àpẹẹrẹ pé báyìí ìfowópamọ́ látọ̀dọ̀ ṣàìtọ́n. dẹ́gbójú oorun àwọn abáwọn nígbẹ́ lókè tẹ́yìn yẹn tó lè máa rí ni pé kí ni o kẹ́ni yẹn kó já sí wípé yóò máa ní àwọn àhàlámù mufazza àwọn àlá tí máa dẹ́rù bá ni gbogbo àníwọ̀n mi lára tí máa dẹ́rù bá ni irú kan yẹn náà máa jẹ́ àpẹẹrẹ ìfowópamọ́ látọ̀dọ̀ ṣàìtọ́n. bákan náà gbé abdulhaku awil bukari sọ̀rọ̀ ìlmọ̀nà kéèyàn kéèyàn pé látọjú oorun yọ kẹrẹ rìn wá ní kékékékéké látọjú oorun kí la dé tẹ́wọ́ ti á jí pé àfa ẹ̀mọ̀lẹ́ rìn látẹ̀ kan inshàlá ẹ̀mọ̀lẹ́ rìn lẹ́kì kí ló ṣẹlẹ̀ mo rẹ́rìn àwàlẹ́ ìmí mọ́ tàbí bẹ́ẹ̀ kọ́ kéèyàn sunkún wá látọjú oorun ó ti á di gbogbo ògbà ẹgẹ́ ó ti di kí ni o gbogbo ògbà èèyàn á máa rẹ́rìn wá látọjú gbà míì èèyàn àti látọjú oorun tó yẹ pé ó natural gbà míì lápẹ̀rẹ̀ ń sìn òun lálàá lójú oorun àlàtọ̀ wa ńlá yẹn rè ọ̀la làpọ̀ wà lamẹ́ríkà ní Saudi Arabia mọ́jẹ̀ lamẹ́ríkà ọ̀wà Saudi Arabia ọ̀wà ń ṣe tàwáàfù ń ṣe bàdà òun mú mẹsẹ̀ mẹsẹ̀ ní nǹkan inú ẹ̀ wá dùn pé ah èmi náà lé ọlọ́run èmi náà <laughs> alihamudulilayi o ọba jájú ayé ìyẹn ní bàtà pẹ̀lú kí ni o ọlọ́run àmọ́ ìtura làbá ń fún yàn ní búṣọ́rọ́ ìró òdùnnú fáwọn ẹni rẹ̀ ìyẹn ọmọ ń ṣẹlẹ̀ tàbí àmì nìsín bóyá òun ṣe àwọn ìyapa ọlọ́run kan ọlọ́run á fẹ́ kó ọlọ́run fẹ́ wọ́ọ̀nù ẹ tó ń ṣe é ọ̀dà ọwọ́ ẹ̀rọ àgbẹ̀ kí ni o mo máa bá àwọn èèyàn parí iṣẹ́ ìwọ tó ti wá yunifásitì ọmọ àbúrò rẹ tó wà ní secondary school ọmọ àwọn ṣe parí iṣẹ́ tó sì mọ̀ pé haram nínú ṣẹ̀ríà ọwọ́ ìwọ náà ń gbowó lórí ẹ̀ bẹ́ẹ̀ wọ́n wá dẹ́kọ̀ lọ́la pé kí ni o ọbẹ̀ nìkan sẹ̀sáàmù wọ́n wá mú wọ́n wá ju ọ̀sẹ̀ wọn lẹ́wọ̀n wọ́n wá fi àjọ wọ́n fi rin tàlàsí ọ lẹ́yìn ọwọ́ aṣọ gbogbo ẹjọ́ ìníṣẹ́wé ẹ̀mọ́ ọba jáde ayé ṣé ẹjọ́ ìníṣẹ́wé ẹ̀mọ́ bẹ́ẹ̀ wọ́n fẹ́ kó o ṣe kí ni o kó o fi wá abútó ń ṣe lẹ̀ irú yẹn á máa ṣẹlẹ̀ bẹ́tẹ́lì gbogbo gbàdọ́ta mọ̀ lálà tó èèyàn kẹsùn kún wa àbí rẹ́rìn wa àbí ó ti ẹlẹ́mọ́ lára gan ọ̀kẹsà rẹ́rìn wa ọ̀kẹsà ó ti á ní gbogbo ògbà irú yẹn afáàní àmọ́ jẹ́ àpẹẹrẹ kí ni o mọ́ sùn mí náà ṣèǹtọ́. bákan náà wọ́n pé èèyàn máa lálàá nínú pé òun jábọ́ látòrí òkè wá sílẹ̀ àwọn afáàní tíro kẹ́ni bá ti ní gbogbo ògbà àmọ́ jẹ́ àpẹẹrẹ látọ̀dọ̀ kí ni o pé mọ́ sùn Sorry, we should start compiling our questions now so that by the time we are finishing, we just gather everything. So between now and the time we finish the lecture, we should compile all our questions. Náà gẹ́gẹ́ bí ayé sàlàyé lọ, tó bá ti bí àwọn kan yẹn ti ń ṣẹlẹ̀, àwọn àfáà ni a máa jẹ́ àpẹẹrẹ. Àlàárọ̀ kù wá ní pé kéèyàn má ronú sùn. Tàbí tó bá ti ara sùn tíntìn ní báyìí yóò bá jí látọjú ọ̀rọ̀ ọ̀rọ̀ mi ò tíye ní ìsìn kì í ṣe kó ní problem kì í ṣe kó ń ronú kò sáà ní rọrùn sùn ni yóò ṣàlàjú lẹ báyìí ó ti àdì gbogbo ìgbà kò bẹ́ẹ̀ sùn rí bí ẹnì kan sọ fún wa ìkànnà àfa ló sọ yẹn fún wa odidi bí abi more than twelve years lẹ́ni yóò fi rọrùn sùn tí yóò ní sùn so irú ìyẹn ó lè àǹjẹ̀nú lè mọ̀sí lára ẹ̀ ó lè jẹ́ kí mọ́sù lásán jẹ́ tí wọ́n ti sàwọn kankan fún àwọn so idan almuhim àwọn àpẹẹrẹ yìí àtàwọn àpẹẹrẹ míì tí àsìkò lè má gbà wá ká sọ téèyàn bá ti ń rí àwọn máa jẹ́ àpẹẹrẹ mọ́ sùn àwọn abáyé nígbà tó ń sọ pé ọmọ ilé yẹn pé nígbà tó ń rí ààrẹ níbi sáré tẹ́gbù gbà ó níbi sáré lọ́sà ti máa bára rẹ irú nǹkan yìí náà máa jẹ́ tó bá ti rí gbogbo gbà àwọn máa fẹ́ jẹ́ àpẹẹrẹ mọ́ sùn náà ṣàyítọ́ àtàwọn àpẹẹrẹ mi táwọn afáàsọ tó pọ̀ ká abala yẹn sílẹ̀ táwọn ti gẹ́gẹ́ bí mo ti sọ pé nǹkan méjì ni ó wà sínú ròyìn àbí sínú expectation yẹn tó bá jásí pé nǹkan jí o abnormal something ni o ó lè jásí wípé ẹni tí irú nǹkan yẹn ń ṣẹlẹ̀ sí gan kó jásí pé àjẹnú gan ti wọlé sí lára pẹ̀lú kan náà màdáàkìlù tá a sọ ní last week yẹn bóyá bí tó ti ń bínú gan tó ti bínú pé èmi wà lẹ́yìn nígbà ní àjọdá bóyá bẹ̀ ní kíni o àjẹnú ti kó sí la bóyá bí tó yẹ pé àlàkà ó fún ṣẹ̀díìdì ni o bóyá bíi alugọ́fúlàtù ṣẹ̀dídà àtàwọn ọ̀nà mẹ́ta kà bí bẹ́ẹ̀ bó ti ń gbọ́ orin bí ó ti ń gbọ́ orin tó ti ń jó etí ń tàdí rége tó ń sọ di wúkẹ̀ bóyá bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ bọ́ fẹ́ sùn kọ̀ọ̀rọ̀ ti ṣe àdìkáàrù àbọ̀wọ̀ tọ́ílẹ̀tì àbọ̀dà omi gbóná lé kíní láti ṣe bísímìlà àtàwọn ọ̀nà mẹ́ta sọ níjẹ̀ jọ yẹn ó lè jẹ́ kan náà ọ̀nà pé àǹjẹ̀nu ti wọlé sẹ́niyẹn láàrin ẹ̀ngẹ̀ ọ̀nà àkọ́kọ́ nìyẹn ọ̀nà kejì ó lè jásí pé àǹjẹ̀nu kankan ò sí lára ẹniyẹn ṣùgbọ́n ìdán burúkú ṣe kíni o ó wà lára ẹniyẹn ìdẹ́ burúkú yẹn náà tó wá rí àwọn afáà ní ọlá láyè tó pọ̀ lórí ẹ jẹ́ kí n fún aláyè díẹ̀ lórí ẹ̀ kò sàsìkò pé kò sí àfáà abdulsalam wọn àwọn aṣọ ìtura kan fún ọ̀rọ̀ síṣẹ́gun lọ́tọ̀ tíra ti ń bẹ níwájú mi yìí ọ̀rọ̀ síru ọ̀rọ̀ idán òun náà fi sọ asọ́rímọ̀lì bàtà alhamdulilayi wọ́n ti tún sí english even as at now mo mọ two different english translations fún wẹ́yì bóyá o ti jù bá ń lọ o the other time mo lọ sí àdáwà last mo sì lọ sàdáwà last week nígbà tí mo lọ sí Lagos at least two different translations ló ti wà fún wéyí ó lè ti jù bẹ́ẹ̀ lọ bẹ̀tẹ̀ èmi fojú ara mi rí méjì tẹ́ pé different translators na translate ẹ̀ asọ́rí mo lè bá ta tá a bá lè gẹ́ẹ̀tì ẹ̀ ìwọ tó lọ́ba nílẹ̀ kalábọ̀ rẹ̀ gangan ni ó kà ìwọ tó bá tarí kalábọ̀ wa tó ọlọ́wọ́ sànù wa àánú ìlera English ẹ̀ káka àgbọ̀n ti jẹ́ ọ̀rọ̀ síhìrù àti àwọn àksáàmù rẹ̀ ọ̀nà tó pín sí kò lè sásìkò láti máa sọ gba àwọn sírù kọ̀ọ̀kan àti symptoms wọn torí kọ̀ọ̀kan ní symptoms gẹ́gẹ́ bí síru tefrik ìdá tó yá sí wípé wọ́n fẹ́ẹ́ fi sọ̀pin yà láàrin èèyàn méjì ni ni a máa ṣẹlẹ̀ mo rò pé àbọ̀rọ̀ mi yé ní ìsìn tó yẹ pé gọ́rọ́dù tágẹ́ẹ̀tì ìdá yẹn ni pé kó sọ̀pin yà wọ́n lè tán bá ti sọ́dọ̀ rẹ̀ ní ìsìn bóyá kó lè sọ̀pin yà láàrin àwọn àtọkọ rẹ̀ tán bá ti sọ́kùnrin bóyá òun àtọ̀rẹ́ rẹ̀ bóyá òun àtìyàwó rẹ̀ kódà ọ̀rẹ́ méjì wọn a máa ṣe síra wọn àbí mùgá ọkùnrin àtọ́gbẹ́jẹ́ kan fẹ́ra wọn sójú ọ̀nà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ sírù tẹ̀fúríkù jẹ́ pé àwọn èèyàn máa ń ṣe ó lè jẹ́ gọ́lọ́dún tiẹ̀ nìyẹn sílùú ìmọ̀ ọ̀dùn ọ̀dẹ́ pé gọ́lọ́dún ọ̀dẹ́ pé kí ni ẹni yìí kó sáìsàn káìsàn sáà máa ṣe tọ́wá ti lálàáfíà lónìí kó tún dọ̀la kí mi ò tún bẹ̀rẹ̀ tọ́wá dọ̀tún la kí mi ò tún bẹ̀rẹ̀ kọ́ ẹ pé orí àìsàn ni kíni o gbogbo ẹbí òdì àkúrẹ̀ tẹ̀sí sílùú ìmọ̀ ọ̀dùn bẹ sílùú nàzífù bẹ bí a fi wípé ìyẹn obìnrin ló mọ̀ pé sílùú yẹn rèé istihadọ̀ àfa àsàlàyé dáadáa gẹ́gẹ́ obìnrin àsìkò tó yẹ kẹ́jẹ́ menstruation rèé o stop kò ní stop yóò wà máa lọ síwájú ètò ẹ̀kọ́ lè jẹ́ kó abala medical something bẹ́ẹ̀ o bẹ́ẹ̀ àti onígbẹ́ni yẹn láwọn problems kan nínú system ara rẹ̀ àbáwọn cycle nǹkan kan máa ń bá wọn ètò ajẹ́kẹ́ medical aspect kan treat it medically bẹ́ẹ̀ yẹn wọ́n kì í ṣe ẹni yẹn ò ní medical problem kankan tó yẹ pé idán burúkú ni tó yẹ kẹ́jẹ́ yẹn sàmà wá adẹ̀rẹ́ ìdílátọ̀ dàbí sọ̀rọ̀ àlùwà sọ̀làm tó yẹ pé tó yẹ pé kọjọ́ bí ìṣẹ́ ẹ̀já òní dáná obìnrin yẹn lásìkò tó yẹ kẹ́jẹ́ ọ̀dà kẹ́jẹ́ sàmà wá tí ọmọ wá tí ọmọ wá ó ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ sírò rọ́bìtì ń bẹ tí akudu ń bẹ tó yẹ pé tí akumu náà ń bẹ tó yẹ pé wọ́n ṣe pé obìnrin yìí kọ́ bá a bí ma pé aláàfẹ kó tọ́lá ti wọ́n lọ́wọ́ ni pé àlá èmi ọlọ́ọ̀ ni yóò bímọ ṣùgbọ́n àwọn èèyàn máa ń sa àwọn ẹ̀dá ẹ̀dá pé tọ́lọ́ ń bá tẹ̀ wà máa ń bì bọ́ọ̀rì náà bíi mi ahadin ilà bíi nìlà tó wọ ọlọ́run náà láwọn àsìkò tọ́lọ́run fi ní yóò wò òun ẹni ẹ̀rì lè súnmọ́ ìyàwó rẹ̀ tí there were two brothers like that pé àtúntì kéésì bá pé kí ni o ìkànnì wọn gan-an tí ìyẹn ti ẹgbà tẹ̀lẹ̀ òun ra àwọn aṣọ burúkú kan lọ́ba wò bí nǹkan ọmọkùnrin ò lè mọ́ nìyẹn ìkejì ń tiẹ̀ ọ sọ kéésì tiẹ̀ fún àti secondary school yẹn ṣẹlẹ̀ alhamdulilayi wallahi within a week pẹ̀lú àwọn ìlàjù kíbu ní wáyé ta fún àwọn méjì nǹkan ọmọkùnrin wọn jù fún ṣiṣẹ́ padà. mo dẹ̀ mọ̀ kánà àfáàdé kan sọ fún mi pé more than fifty èèyàn làwọn ti treat ẹwé kíni o wọn ní irú problem tẹ́ pé zakari wọn òṣìṣẹ́ tí wọ́n lè súnmọ́ ìyàwó wọn tọ́jà lu àwọn kíbu náà kó more than fifty èèyàn tọ́jà kọ́mọdé ní kí zakari wọn ṣe kíni o kó padà ṣiṣẹ́ iṣu tàbí ìlú ẹgbẹ́ kí ni obìnrin kọ́kọ́ rẹ̀ ọmọ kọ́yẹ́ pé tọkọ rẹ̀ bá ti súnmọ́ ètò fi yẹ máa jẹ látara ìbálòpọ̀ láàrin àtọkọ yóò máa pariwo ni pé o ti sú mi ọkọ ni akíláàdé yóò ti sú yàgò ìwà lẹ́ẹ̀kọ́ yé mi náà tẹ́lẹ̀ pé ìdá burúkú ni pé kò ní gbádùn kíní yẹn kọ́mọ́ bá lè lóyún kọ́mọ́ bá lè bímọ dẹ́yìn yóò tún wá jẹ́ nira tó wà bá ṣe kíní a very good book lórí abala yìí gbogbo àwọn ọ̀ràn bẹ́yẹn àti àwọn symptoms táwọn rí fún kọ̀ọ̀kan àti solution àfàsọ ìyẹn lè àsìkò lè má sì fún wa púpọ̀ jù lábala àwọn yẹn ṣùgbọ́n àpàdà sáwọn ìlàjì ẹ̀rẹ̀ lábala yẹn náà ìtura jẹ́ idán sẹ́yìn mo ti pé sí méjì ní ìsìn abala wà fún mi àǹjẹ̀rún ṣe kí ni o kú wà lára ẹni yẹn gangan abala kejì kọ̀ sáǹjẹ̀rún lára ẹni yẹn ṣùgbọ́n àwọn idán burúkú ṣe kí ni o ó ń bẹ lára ẹ̀ sọ́wọ́n náà tó wá jẹ́ abala adán yẹn àwọn ọ̀nà tí dán yẹn máa ń gbà wá ìfẹ́ kí àwọn àfáà ló porí sí i ó ń bẹ́ẹ̀ nù àwọn ọ̀nà tí wọ́n fi pé kí ni o ọ̀nà káfẹ́ ni ẹni nǹkan jẹ ni ó lè jẹ́ pé yọ jẹ nǹkan lójú ayé àbí èèyàn jẹ nǹkan lójú ọ̀run jíjẹ nǹkan lójú ọ̀run náà tó pin o sẹ́gẹ́t ní ìsìn ó lè má tọ́lá tó yẹ bọ́ọ̀kẹ̀ jẹ nǹkan tó mọ̀ bọ́ọ̀kẹ̀ fún ọlóúnjẹ jẹ lójú ọ̀run tíyẹn ò ní jẹ́ pé yọ̀mọ̀dé gbogbo gbà tàbí bẹ́ẹ̀ sẹ́kọ̀ tó yẹ pé yọ̀ọ̀kẹ̀ jẹ nǹkan lójú ọ̀run tó pé tó o bá jí ò ní ní fílìn kankan nínú ara rẹ̀ irú ìyẹn ọlọ́run ṣe kọ́mọ̀ nílá aburú bẹ̀tẹ́lẹ̀ ó ti ní gbàgbà lọ́mọ sáré bọ́ọ̀ ń jẹun lójú ọ̀run tó bá ti á jí bí kára rí ó wúwo bí kò jí kọ́ máa làágùn bí kí wọ́n rí pé àtijọ́ tó ti ń jẹ ẹ̀ka lójú ẹni kíni wàhálà àti débọ̀ ó túmọ̀ sí pé ìdán burúkú nìyẹn tàbí lójú ayé rẹ jẹ́kojú orun kó fẹ́ fojú ayé gan ìwò onímọ̀ ẹnìkan ọ̀sìn báwọn àwọn eré burúkú táwọn èèyàn máa ń ṣe ó lè jẹ́ pé ẹnìkan ọkẹ́ fún ọbẹ̀ ẹjọ́ jẹ búrẹ́dì rẹ then àwọn mùsùlùmí ara wọn náà máa ṣe mùsùlùmí tẹ́kọ̀ ń ṣe kéta mùsùlùmí mi yọ̀ọ́kẹ́ fún láwọn kankan jẹ ni so jẹ́ pé at times èèyàn gbọ́dọ̀ are very conscious irú àwọn kan wo ló ń jẹ ìyìn sọ pé tá a rẹ̀ àwọn ọmọ ìyá ní mùsùlùmí o ká máa fura pé ah àfa àkílẹ̀ fẹ́ fún àjẹ lókun àwọn ọmọ ìyá wa á nì sí kọ̀nù ara wa but at times ẹni tó bá fura pé ẹni yìí àdáwà ọ̀tà tó gbóná bẹ láàrin wa àti ẹ̀ bóyá nítorí ọ̀rọ̀ súnà àtọ̀rọ̀ bídíà ni bóyá nítorí wàhálà alẹ́ fámìlì tẹ̀ fà báwọn nǹkan míì tó fura pé ẹni yìí èèyàn búùsì ni kì í ṣẹni ọlọ́run wọn lọ́mọ pàwọ́ dá ìdí àwọn ọmọ ń ṣe àwọn aburú tọ́lọ́ bá ní ọ̀ràn náà ni o ṣùgbọ́n wọn náà nídìí kó lu àwọn ọgbọ́n ẹ̀wẹ́ kan fẹ́ pé ó lè fura òní mọ oúnjẹ olóòmọ jẹ ó lè jọ́nà nǹkan jíjẹ ó lè jọ́nà nǹkan mímu tẹ́gbẹ́ nǹkan tó máa ti fún yàn ní nǹkan mu bí alójú ayé àbójú oorun àjọ tó ti mọ nǹkan yẹn wá ìdán burúkú yẹn ṣe kí ni o ó ti wọnú ara rẹ wá ó ti yípọ̀ mẹ́jẹ ni o ìkan afárù ìkan náà àwọn nǹkan ara bóyá bí irun gbìyàn lápẹ̀rẹ̀ bóyá bí ankachifu bóyá lóbi dákẹ́rì báwọn Yorùbá ní ayélujára wọn ní pẹ́tọ́ bẹ́ẹ̀ bá ń ṣe menstruation lọ́wọ́ kọ́mọ̀ sá aṣọ rẹ̀ síta nǹkan torí àwọn èèyàn bú ni ó lè jẹ́ pé aṣọ tó bẹ̀rẹ̀ ti ṣe menstruation tàn ó lè jẹ́ pé ni wọ́n mú ó lè jẹ́ pé ọ̀ndàwí àìwọ́tọ̀ ọjọ́ kí ó lè jẹ́ ankachifu ẹ̀ ó lè jẹ́ pákó tó ń jẹ sẹ́yìn pé tẹ́lẹ̀ bàbá ọkùnrin olórí bú làbídùn fún làásọ̀m làánàtúlá àlè tẹ́lẹ̀ pé ó ṣe bẹ́sà nàbí sallallahu alaihi wasallam kílẹ̀ mọ̀tò lò irun ànábì lólò àti àwọn àti kí ló kọ rẹ̀ kọ́lọ́n tó padà tú láti rí wọ́n ròyìn bá ṣe gẹ́ẹ̀tì irun ànábì sallallahu alaihi wasallam túrú ìkànnì àwọn ọmọ ọ̀dọ̀ ànábì náà ṣe gẹ́ẹ̀tì irun ànábì ó lè jẹ́ pé irun orí ó lè jẹ́ irun abẹ́ ó lè jẹ́ irun abíyá ó lè jẹ́ àwọn nǹkan mìíràn nínú ara èèyàn so irú ìyẹn náà máa ní after ọ̀sẹ̀ tó bá ti lè rí kan nínú àwọn nǹkan kan tí oògùn ara èèyàn kàn ẹgẹ́ ti sìn bóyá pákó bóyá brush ẹni bóyá socks àbí gbogbo àwọn kan tó yẹ pé ọ̀sán direct kinní pẹ̀lú ara wọ́n á máa lórí àwọn burúkú yẹn láwọn táwọn ṣe dáàbò wọ́n á máa lórí kàn yẹn gbà nígbà míì wọ́n á máa lo sọ̀rọ̀ píkṣọ̀ àwòrán èèyàn gbogbo àwọn nǹkan yìí ó lè já kátìfù èèyàn ń lò ní ó lè jẹ́ aṣọ ní ó lè jẹ́ bí wọ́n á máa lo ìtọ̀ wọ́n á máa lò gbé èèyàn àti gbogbo àwọn nǹkan yẹn kọ́lọ̀ kó má fà fáwọn tó bá jẹ́ èèyàn ṣàìtọ́mù gbogbo táwọn sọ yìí àgbàrá sọ solution rẹ̀ bẹ̀ẹ̀ ká lè mọ ọ̀nà wo làwọn èèyàn burúkú máa ń gbà ṣe dán torí pé báwọn èèyàn bá ń sọ àwọn program mi nínú rédíò ńlá bí ọ̀run nǹkan bẹ ìrírí ayé ọ̀rọ̀ tó ń lọ kinní kan ẹ àmọ́ rògbò mọ́ọ̀sì yẹn sọ iṣẹ́ ni yóò ti àtàwọn yẹn ẹ̀rọ alẹ́ yìí ti dáná àwọn yẹn náà ti àtàwọn yẹn náà bẹ̀rù ọlọ́run àwọn yẹn náà máa ń bẹ̀rù kí o ní tí tó bẹ̀rù kọ́lọ̀ kójọ kó kún wa kó má gbé alẹ́ ṣàìtàn àtàwọn ọmọ ya rẹ̀ náà àwọn ọ̀nà tàbí tí àwọn ẹ̀dá burúkú yìí máa ń gbà wá rè ìgbà míì ìdé yìí wọ́n á máa ṣe ká gbà wọn àlàyé tá à ń ṣe yìí o a lè ṣàlàyé gbogbo ẹ̀tàn díẹ̀ díẹ̀ láàkẹ́sọ torí pé àwọn ibi tí mo fẹ́ kádé lónìí gan pọ̀ eléyìí gan mọ̀kọ́dìmọ̀ la tún ṣe lọ àná àsìkò tí ń lọ. náà tó bá wá rí bẹ́ẹ̀ ó ń bẹ́ẹ̀ nù àwọn ẹgbẹ́ yìí tó já sí wípé wọn a máa gbé wọn lè gbé kọ́ọ̀bì kan wọn lè kà mára gi nínú igbó wọn lè rì mọ́nu yèèpẹ̀ lérí àkàn tán bá ṣe dán tán pàápàá wọ́n lè kàmáragi wọ́n lè rìmọ́nù lẹ̀ wọ́n lè junú mi ẹ mọ̀ orúkọ yẹn sìn àtàwọn ọ̀nà mẹ́ta máa ń gbà ṣe gbogbo àwọn nǹkan yẹn ẹ gbogbo àwọn nǹkan yìí bíyí ní láàyè ó lè lapa tọ́lọ́mbà fẹ́ bẹ́ẹ̀ ó sì máa ń lapa tọ́lọ́mbà ṣe kí ni o tọ́lọ́mbà fẹ́ bẹ́ẹ̀ ló fi dá sí pé àwọn táwọn ń ṣe náà burúkú yìí rè ìdẹ́gbẹ́ báwọn àáfàá sọ pẹ̀lú àyà àkùrá ní ni pé irú àwọn èèyàn tàbá ń ṣe irú kan èèyàn tàbá ilé kú sórí ẹ̀ wàlàkọ́jà àlìmọ́ làmọ́ ní ṣùtàrọ̀ ọ̀hún ma lahu fil akhirati min khalaq àwọn tó bá ti lé ṣerú ẹ̀yin náà wo ọlọ́run irú àwọn tó bá ń ṣerú dán burúkú yìí wọn ní èrè kankan tí wọ́n jẹ lọ́dọ̀ ọlọ́run wọ́n sòrí ibú lọ́dọ̀ ọlọ́run kí ni túmọ̀ rẹ̀ wọ́n wò ná. ẹgbẹ́ kó òun ti ọmọ nìkejì ẹ̀ ló wọ́n á ṣe kí ni o ló ń ṣe aburú sí. ọlọ́run gbogbo ẹ tó jẹ́ tó bá lẹ́nìkan tó bá ń ṣe dán burúkú náà àwọn tá à ń sọ yìí kọ́ lọ sọ́jú àwọn ìtọ́ba jẹ́ bẹ̀ wọ́n kure ìkànnì yẹn. tọ́ba tó wá kure táwọn ọlọ́pọ̀ tó kure torí ìyàtẹ́ ìdẹ́rẹ́dọ̀ náà ni wàlàkọ́dé alimu lamẹ́ni ṣ mọ́láwù fẹ̀lẹ̀ àkẹ́rọ́tì min khalaq wọn ní nasib wọn ní ìpín èrè kankan tí wọ́n jẹ lọ́dọ̀ ọlọ́run orí ibú wọn ṣe lọ́dọ̀ ọlọ́run láwọn tó máa ń ṣe bẹ́ẹ̀. tọ́ba tó wá mùsùlùmí gbà tọ́ba ní kí nǹkan yẹn ọ̀ràn mùsùlùmí káwọn tó wá gbé ah, mùsùlùmí tó wá ń sin kọ́lọ́ tó yàtọ̀ bẹ́ẹ̀rù yẹn ti jẹ́ pé nǹkan burúkú yẹn ràn òun náà àmọ́ bẹ̀rẹ̀ sí ní ṣe àdìkáw yóò máa tìláwà yóò máa ṣe gbogbo ẹ̀ tó fi dàbí pé bóyá tí iná burúkú yẹn ọ̀rọ̀ gan o lè mú ẹ̀rọ àwọn nǹkan yẹn ọlọ́ látara bó ṣe ṣe ìbáda yẹn yóò tún máa ṣe kí ni o owó tún máa di wà ní ìlú ọmọ súnmọ́ lọ sí. ṣùgbọ́n tó bá wá rí báyìí ọ̀nà wa lọ́nà a fẹ́ lọ báyìí abẹ́ bó ṣe abala ìlàjì abala kí ni o ìlàjì kí tó bá ṣe àwọn àbá ni atúmọ̀ ṣẹlẹ̀ ńgbà mí o tó já sí wípé àǹjẹ̀nú wà lára èèyàn táǹjẹ̀nú wọlé sára ẹni yẹn gangan máa garlic ìdán tó ń bẹ lára ẹni yẹn ó wá two in one ẹ ti gẹ̀ẹ́tì ẹni ìsìn ẹni yẹn gangan àǹjẹ̀nú ń bẹ nù ara rẹ̀ tó ń ṣiṣẹ́ lọ ìdán tó ń bẹ lára rẹ̀ gangan lóbi jáde pípa mi ìgbọ́n mi jẹ́ pé àwọn nínú jẹ́ ní ibú láwùjọ wọn náà tó wọn a máa ṣe nígbà tó jáde pé wọ́n sọ fáńjẹ̀nù yẹn pé ọ gbọ́dọ̀ jáde lára ẹni yìí o fáńjẹ̀nù yẹn bá wọlé wọ́n tún wá ṣe kíni o wọ́n tún wá ti pamọ́ bẹ́ẹ̀ pé ọ gbọ́dọ̀ jáde ṣùgbọ́n tó láwọn àyà kúrò àti ẹgbẹ́ bíbí láì téèyàn bá kà àjẹ̀nù yẹn padà jáde tọ́nà wọn padà sí lára rẹ̀ bíbí láì tàn án la kí tó wá fi kókó bẹ́ẹ̀ ni pé màá sọ ìlàjì nínú àná ọlọ́run gbà mí sọ̀rọ̀ mi yẹn sìn táwọn nǹkan yẹn bá ṣẹlẹ̀ tí èèyàn gan bá strong dáadáa ní ìbáda tọ́kẹ̀ ń ṣe ìbáda tó ń tìlà wà kúránù ń ṣe mẹ́fìlẹ̀ òun fúnra rẹ̀ wà lẹ́ àròsì ní ànàmì yóò sì jáde fún rẹ̀ láì jẹ́ bẹ́ẹ̀ nìkankan ṣe rúkìá fún láì jẹ́ bẹ́ẹ̀ nìkankan ṣàdúrà kankan fún táǹjẹ̀ ní ẹ̀gbọ́n sáré pé a òun sì léyà òun ṣiṣẹ́ gbà ibi tó ń wáyé ìṣẹ̀lẹ̀ tòun ìyá ti fẹ́ẹ̀ jẹ òun pa bí ṣe ka kúránù gbogbo orí òun ló ti fẹ́ẹ̀ fọ́ dànù ó ti torí pé ah ah ah òun ṣiṣẹ́ gbà ah ah tòun mọ̀ ta o ah ah irú kí lóun wá sí gbà yìí bí èso ayò òun ah ẹni ìfara ni òun àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ kọ́lọ̀ kójọ kó máa kó wa yọ ẹ jẹ́ ká wo abala ìlàjì tó bá já sí pé ẹni tá à ń fura ká sì fi nǹkan kan kó láàrin yìí kò túmọ̀ sí sẹ́ńtà bá ti lè rí kan náà àpẹẹrẹ iná làǹjẹ̀nú bẹ́ẹ̀ lára ẹ̀ tàbí láwọn àtàrí máa bẹ̀rù pé ah, àǹjẹ̀nú ni àǹjẹ̀nú no no no káwọn ẹ̀jẹ̀ kí èèyàn ṣẹlẹ̀ sí àkọ́mọ́ ajá sí pé àní ìbẹ̀rù ọlọ́mọ kí láàmú bẹ̀rù ṣàìtàn káwọn bẹ̀rù ṣàìtàn ọlọ́ọ̀ni ká bẹ̀rù tó bá wá rí bẹ́ẹ̀ ẹ jẹ́ ká wá abala yìí láàjì ẹni tó dájú bá ń jẹun bá ló wà láfura kí bóyá sẹ́tẹ̀lẹ̀ bá ń jẹun kò sọ ní ìlà àbídán náà ni rúkìá òun ni nǹkan alákọ̀ọ́kọ́ ta níbi ká ṣe fẹ́ mi bẹ̀ẹ̀ kó tó kan rúkìá máa sọ àwọn steps tó kàn sẹ́wárì kò túmọ̀ sí pé tó bá tàǹjẹ̀nù bá ń bẹ láàrẹ̀ nìkan la máa ń ṣe rúkìá fún misconception ni a máa ń ṣe rúkìá fún kí ni o lè ṣìfà a máa ń ṣe fún wòsàn téèyàn kẹ̀ ṣe rúkìá ibù wá gẹ́lẹ́ ṣe rúkìá fún ara pé orí kẹ̀ lásán tó kẹ̀ ṣe rúkìá wèé kí ni o fún wòsàn inú kẹ̀lé máa ràn yàn téèyàn kẹ̀ ara kà àwọn àdúrà kan tọ́jà àdúrà súnà náà nìyẹn rúkìá Qur'an àbáwọn àdúrà táwọn àbí ṣe kí ni o táwọn àbí kọ nítorí jẹ́ rúkìá ní ojúbà lọ kì í ṣe pé yẹn ọmọ pọ̀fọ̀ àbí yẹn àmọ́ sọ́kẹ́ yẹn ọ̀rọ̀ Umar bùnà kàtọ́ làwọn ọ̀rọ̀ àbúkàkiri náà yẹn ò sínú rúkìá rúkìá ọ̀kọ́jà nǹkan mélòó méjì kámúnú àyà Qur'an tàbá àwọn àdìsí kan tàbí pàdé mi tó wí àlàó bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ a sọ àwọn díẹ̀ díẹ̀ fún wọn bẹ́ẹ̀ irú àwọn yẹn òun ni wọn tí a lè gbà láti fi tírìtì irú ẹni yẹn. nǹkan alákọ̀ọ́kọ́ kọ́kọ́ kàn wá òun ni kákọ́ sí ìwádìí kákọ́ béèrè lọ́wọ́ ẹni yẹn kí ni àwọn nǹkan tó ń rí lápẹ̀rẹ̀ kìlẹ̀ bá ní fẹ́ta bá kẹrin lọ́dà ní fóun òróró sùn náà ní àwọn àwọn ọ̀yà rúkìá dùn hàn kò nídìí kò nídìí tó bá wọn ó lè má nídìí kẹ ṣe rúkìá fún ó lè nídìí kẹ kọ́ rẹkọmẹ́ndì àwọn nǹkan kan fún pé lọ ṣe láàrin oṣù kan tó bá padà ṣe á padà ṣe rúkìá fún ọ kọ wá sùn tó bá ṣẹlẹ̀ a kò ṣe ìwádìí láti mọ kí ni àwọn symptoms àwọn àpẹẹrẹ wo lẹ́nu yẹn rí tàbá àmọ̀ tàbá wò pé ah, ó jọmọ́rú nǹkan tí ó nídìí rúkìá ó nídìí àwọn nǹkan míì ìyẹn ó lè gáìdì wa lórí kíni o kíni nature orú nǹkan tó ń ṣe. ẹlẹ́kejì òun ni wípé ẹni tó fẹ́ ṣe rúkìá gangan fún yàn àbẹ́ni tó fẹ́ jẹ́ mọ́ àálìjì tọ́lọ́ fẹ́ lò sábàbí láti jẹ́ pé kó mọ wo àwọn èèyàn sàn pẹ̀lú Quran ọlọ́run lọ́ba tó jẹ́ kí ni òun ni aṣááfi Allahumma anta ṣááfi ọlọ́run gan ni ọba tí wọ́n yàn sàn ṣùgbọ́n gbà mí ọlọ́run lè lòyàn sàn pẹ́lẹ́pẹ́ gbà mí ìwọ gangan ó gbìyànjú gbìyànjú gbìyànjú tọ́wọ́ kàró kí àtàǹdẹ̀ náà ní àmì mi jáde tí ó sì ní jáde torí pé wọ́kọ́ lágbára lórí lágbára lórí rẹ̀ Allah ìwọ kọ́ lágbára torí pé ọ̀rọ̀ tó ń ká sọ̀rọ̀ dájú èèyàn ọ̀rọ̀ ta ni ọ̀rọ̀ ọlọ́run kì í sọ pé ọ̀dà mò ń sọ ọ̀rọ̀ mi ọ̀rọ̀ mi ọ̀rọ̀ mi ọ̀rọ̀ mi kò ní jáde kò ní jáde láíláí ọ̀rọ̀ ọlọ́run náà fi ń jáde agbára náà fi ń jáde kì í sagbára tiẹ̀ bí mánìkì ẹ̀ náà wá fẹ́ kíkẹ́ tó ṣe tó àtúmọ̀ kúnyàn lọ́wọ́ ẹ̀wọ́n Sheikhul Islam Ibn Taymiyyah rahimahullah Ibn Taymiyyah máa fi bàtà lásán ní ìtàjẹ̀ mẹ́ra rẹ̀ tí ò ní kakura ní kankan bàtà rẹ̀ lásán ó kúrò di àdúrà jáde jọ tí ó sì jáde Ibn Taymiyyah tó ajáde o Imam Ahmad bàtà rẹ̀ lásán máa fi náà yàn jáde mo kọ́ àwọn Imam Ahmad àfa àgbànú adédèkà lọ kàtẹ́ Imam Ahmad bin Hanbal rahimahullah faridu asrihi ìmọ̀ àwọn ọmọdé àwọn bàtà rẹ̀ làásán báyọ̀ lẹ́lẹ́gbẹ̀ẹ́ akáṣí fún mi jáde ìjọ tí ó sì jáde tí ò ní nípa nǹkan fáṣí àkùrẹ́ sí nǹkan kan torí pé kí ni o ìmánì tí wọ́n débẹ̀ ìmánì yẹn náà bá ṣe pọ̀ tó ń gbà ní ọlọ́ àmọ́ olùsábàbí olè wọ́n ti kàjú fáṣí àlọ́ táwọn ènìyàn tàbí sọ̀rọ̀ pé tó mọ wà ń bí ọ̀yà jáde pẹ̀lú tí ó sì jáde ìgbà tí ó sì lè kàkàkà torí àní ìjáde ló tí ó sì lè jáde torí pé kí ni ọlọ́run ló mú wọn jáde kò kì í ṣe pé agbára wa ọlọ́run òun ni pẹ̀lú bí mẹ́rin ìbáṣe tó ń gbà míì náà àti èròǹgbà ọlọ́run lórí ẹ̀ Ebe wa fẹ́ jẹ́ muhalij ẹjọ ẹgbẹ́ là yọ̀rọ̀ yìí dáadáa àwọn àfáà lóhùn náà gbọ́dọ̀ ní àwọn ṣùrùt ọgbọ́dọ̀ láwọn méjì ẹ̀mú tí ó pèsè la kọ́ máa di pé wọ́n gẹ́gẹ́ rò pọ̀ fẹ́ gbá yàn lẹ̀ ó lọ́nà pé wọ́n fẹ́ ṣùrùkì àkáwọn kẹ́nà tí a pé a ah, ẹnu mi náà ti wọ́ ó kè àyẹ̀lẹ́ létí pé wọ́n gangan fúyẹ́ tí wọ́n kẹ̀ fọ́ fọ́ yẹn kẹ̀ wọ́n báyìí. táyọ̀ àti ẹ̀kọ́ kan bí o ti ń ka lọ gan káńtẹ̀ ní gbọ́dọ̀ pé kí ni irú àfọ̀ wàhídì abdulsalam nínú àwọn tíra rẹ̀ ti mẹ́wájú mi yìí àfọ̀ aláǹdẹ̀nu kan sọ fún òun rí pé ọ̀dà ń gbà náà máa jáde lára ẹni yìí màá dẹ̀ wọlé sí ọlá ó ní bísímìlá ìjáde lára ìwà wọlé sí ńlá àjẹnú yẹn wà ń sunkún àfọ̀ abẹ́bẹ̀ kílódé tó fi ń sunkún ó ní mọ̀mọ́ kó o ti ṣe àwọn àdúrà kan lónìí tó yá sí pé téèyàn bẹ́ẹ̀ lè ṣe àwọn àjànú ò lè wọlé sáré kílàdúrà náà la ilaha illallah wahdahu la sharika lah lawul mulku wala wala hamdu wa wa ala kulli shay on bo an bo abena ta'sinat bi party ta'sinat lo do mi bi ṣùgbọ́n kolo jasi kò lè tó àwọn protective measures ikana ni kéèyàn máa ṣe gbolo tá sọ yẹn 100 times láàárọ̀ anjeli bá sọ pé òun mọ̀ kó ti ṣàdúrà yẹn láàárọ̀ yìí òun ò lè kó sí ọlá àbá ni pé bó ṣe já ọ padà jáde pẹ̀lú ọkọ̀ Ọlọ́run ìdá lè ṣe kí wọ́n ọmọ ṣẹ́jà káàdì wípé ọ̀dà ń ṣe àlàmùsí tán àti jáde o ṣùgbọ́n kò sí ọlá sọ àwọn ọmọ ti bọ́ sọ ara pé wàhálà dé ìjọ́tẹ̀lẹ̀ ọlọ́ọ̀ so ìdá alimuhim àwọn afáàlẹ̀ tí yóò bá máa ṣe iṣu iṣẹ́ yìí ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ kí agbára yọ̀rọ̀ dáadáa iṣẹ́ ìmẹ́ẹ̀nì ní nọ́mbà wán kódà ṣéèkù sáyẹ́pù tẹ́mí àní wípé iṣẹ́ yìí rè iṣẹ́ tó lágbára gan ni tó yẹ pé ládàá rẹ̀ pọ̀ lọ́dọ̀ ọlọ́run torí pò ńlá àwọn mùsùlùmí kò lọ́wọ́ ṣàìtọ́ nìyẹn ọdẹ ńláwọ̀ kó omi kan lọ di kẹ́ni o mushrik ẹlẹ́bọ torí pé táwọn èèyàn bá ti lo ìlànà súnà ìlànà ẹbọ náà máa ń lò tásìkò bá torí sọ àwọn ọ̀nà ẹbọ táwọn èèyàn máa ń lò náà o tán fi máa ń lé àǹjẹ̀rẹ̀ jáde o wọ́n láwọn ọ̀nà mìíràn máa ń lò bẹ́ẹ̀ pé àwọn ọ̀nà yẹn sọ̀rọ̀ lórí ibú lọ́dọ̀ ọlọ́run ṣùgbọ́n lànà ti Qur'an tó bá súnà bí ọ̀sán làmú òun lè tán àfẹ́lá ìfúnra wa yìí ẹ máa fẹ́ jẹ́ mọ̀hálíj ẹ jẹ́ àwọn àwọn mọ́jẹ̀mú oní ọ̀bẹ lára tiẹ̀ náà ní ṣókí torí àsìkò ti ń lọ ibi tá a sì fẹ́ yà pọ̀ aláwọ̀ kan ni pé ẹni tí ọba máa ṣerú iṣẹ́ tóun náà bẹ́ẹ̀ máa ṣerú kí àbáwọn èèyàn àbí yọ̀dà lọ lu àdúrà báyìí lọ ṣe nǹkan báyìí òun náà gbọ́dọ̀ jẹ́ kí ni o yọ̀ọ́ jẹ́ ti àkídà rẹ̀ tó wà sọ̀híyà tó yẹ pé àkídà rẹ̀ dáa tẹ́nìsì tẹ́wọ́ pé àdìsọ́kàn rẹ̀ ó jẹ́ ìtọ́lá láàfíà kò ní jẹ́ àkídà abú pé gbogbo nǹkan náà lọ́lọ́run pé wele ọlọ́run ìyẹn ọlọ́run àkídà rẹ̀ wọlé jẹ̀rú àkídà abú báyẹn àbá àkídà tó àwọn olùgbé kí ni ó pé ọlọ́run ọba gan náà gan ọlọ́run bímọ ni ìṣẹ̀fẹ́ rí àfáàní sọ bẹ́ẹ̀ kí ọlọ́run ọba gan náà ò ṣe dáadáa ọlọ́run ìpín dáadáa ò ní jẹ́ bẹ́ẹ̀ táàkì dáadáa ó ti wọ́ àbẹ́ẹ̀dẹ́ rẹ̀ pé Kùránì è sọ̀rọ̀ ọlọ́run bí ẹ̀dọ́ ọlọ́run Kùránì àbẹ́ẹ̀dẹ́ rẹ̀ pé ọlọ́run ọba gan ìbí òbí lífù nù kádàrá jèrè àkídà rẹ̀ gbọ́dọ̀ da sọ́lọ́ sí Kùránì sáwọn mọ̀lẹ́kà àti gbogbo àwọn abala àkídà yòókù kódà sọ́jọ́ gbé àkídà ọ̀dà yóò lákìdá pé ọ̀rọ̀ ọlọ́run kùránì ó máa ń làpà téèyàn bá kà wà nùnà zilu minal kùránì máa wà ṣèfà ó wà rahmatun liman lil mu'minin ó ń tọ́wọ́ ní mẹ́rin pé kùránì ìwòsàn ni ọlọ́run sì máa ń jẹ́ ọ làpà kéré pé ah, ṣé n ta àyàtọ̀ ẹ̀ láàkà náà rè fatia kùrìsì yù ẹsẹ̀ rẹ̀ bá ń tẹ̀lé yọ jáde èmi dá òtún ẹ o ó túmọ̀ sí pé wọ́n gan fúnra rẹ̀ gan yí mẹ́rin rẹ̀ òsùn àbí bá sọ ìyọ́ ní ìsìn ìwọ́gbọ́n ní àkídà pé kùránì ọ̀rọ̀ ọlọ́run ni ó sì ṣe kí ni o ọmọ ńlápá ọmọ ńlápá ó sì máa ń ṣe òsàn bákan náà ó tọ́ ọ̀dẹ̀dẹ́ pé yóò tó nímọ̀ nípa àwárù lè jíni wà ṣàyàpín ìwọ náà nímọ̀ nípa àwọn ète àwọn àǹjànú àti èṣù ẹ orú ṣékùlù islam ibi tèmi rahimahullah torí pọ́lọ́ ní kí ṣékùlù islam ibi tèmi àwọn kọtíra kan risalatu lè jíni ibi tèmi àkọtíra nínú fatawa ibi tèmi àìmọye àwọn ọ̀rọ̀ ní ibi tèmi àsọ̀npa àwọn àǹjànú gangan ọlọ́run ní kí ṣékùlù islam ibi tèmi àkọ́mọ̀ pa àwọn gangan ìkànnì ibi tèmi àwọn aṣerúkẹ́ àjọ kan fọ́kan àǹjànú yà ṣàlà ó ní àkùrùjù kàrọ́ ọmọ tán láka màá jáde láti fi pọ́n ọ lé ẹgbọ́n wo màá fẹ́ kí ni o yìí jáde kúrò lára ẹni ìgbẹ́ mo fi pọ́n ọ lé ni o tẹ̀lé káwọn ní ládùúgbò ah òfin pọ́nmi lé ah mo tó bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ ní láàní ní ah ibi tó bí àní là wà láàkí ń tọ́ àtàndì láàyè wà lọ́sùn rẹ̀ tọ́ jáde lẹ́yìn tó ń tẹ̀ láti lọ́wọ́ àtàndì bíi nìkéde kó pọ́nmi lé tọ́lá jẹ́ lè tàn yẹn jẹ́ pé ah ẹ̀hìn àbá wà lẹ́yìn ó lè má tọ́ jẹ́ kọ́ ẹni rẹ yóò yá arípo mójútó dáadáa o yá ẹgbẹ́jà yóò tún wá pọ́n ní wọ́n náà nínú àwọn ọ̀dọ̀ yà àǹjẹ̀nà kúlẹ̀ nílẹ̀ níní ìjọba táwọn ìjọba kọ̀ rẹ̀ tiẹ̀ pé tó ń ṣe yọ̀ọ̀dá òdì ìbí táǹjẹ̀ nílẹ̀ nílẹ̀ níní àǹjẹ̀nà àmọ́ àtàn jẹ kódà ó lè sọ pé ẹni rẹ ní o ṣùgbọ́n nínú fámìlì rẹ àǹjẹ̀nà àtọ́ máa parọ́ tó lè parọ́ kan tí ó fi tàn ọ́ jẹ ṣùgbọ́n ọba tí ní máa ń pa àǹjẹ̀nù ó ti máa pa àwọn àǹjẹ̀nù kọ́ wọn a máa parọ́ torí pọ́lọ́ ọba gbẹgbẹ́ kí ni òyẹ̀rì kú náà sámà wàkísàrù hùm kàzíwòn ọlọ́ọ̀ni pé wọ́n máa ń tẹ́ àwọn àǹjẹ̀nù àmọ́ lu ọ̀rọ̀ bọ̀ káàkiri àjẹmí lè gbọ́dọ̀ kata sọ́ńbì lórí ní ìṣe kọ́ lọ sọ fẹ́ lómi ìbò mi torí pé àwọn ìṣèkínni wọn lè wà níta wọn lè rí wọn ìwọ àwọn òfin tó sọ òdodo ó mọ fámìlì rẹ torí ó máa ń rí wọn òun lè rí wọn ìwọ àwọn ò lè rí yà á sọ fún ọ pé ìkan bẹnu wọn ọ wà lẹ́kọ̀ọ́ tọ́sí nìkan wà lẹ́kọ̀ọ́ yóò describe ẹ̀ ó rí báyìí yóò sì rí bẹ́ẹ̀ náà ó lè dàrin yín hù lórí ẹ̀ àwọn afẹ́ táǹjẹ̀nù bá sọ̀rọ̀ ńgbà mí èèyàn ní bìlífù wọn wọn á máa sọ òdodo wọn á sì máa parọ́ ṣùgbọ́n ìta bá rí pé ó ti ń rújú ń kí wọn náà máa sáré rò pé òdodo ní táǹjẹ̀nù yẹn sọ ìta bá lè gbẹ́mí wọn á máa sọ láti fi da ẹbí rú àbí láti fi dàrin ọkọ àti ìyàwó láti dàrin fámìlì rú ọlọ́run bá gángan ni wọ́n á máa tẹ́tí gbọ́rọ̀ káàkiri majority wọn kọ́ òpùrọ̀ ni ọlọ́run gan sọ bẹ́ẹ̀ ní sọ́ràtù ṣùgbọ́n ọkọ ni so either àwọn àfáà nípa ẹni tó fẹ́ serú iṣẹ́ yọ ọmọ pa àwọn àlùjànnú kódà àwọn tíra táwọn àfáà ṣàlàyé pa wọn yóò rí pé òun gbìyànjú àti ka irú àwọn tí yàn ni irú àwọn tíra bẹ́ẹ̀ láti lè mọ̀ nípa wọn dáadáa àtàwọn ète wọn àti bá ṣe wọn operate àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. bákan náà ń tọ̀ yóò yí tẹ́lá sí wípé ó jìnà sí kí ni o maharamat wal maasi yóò jìnnà sí àwọn nǹkan tó lọ́n pè ní haram àbí táwọn sọ yé irú ẹ̀kọ́ lọ́mọ ṣe sìnà irú ẹ̀kọ́ ọmọ bèbè lọ́wọ́ campus irú ẹ̀kọ́ lọ́mọ jíwèé wò irú ẹ̀kọ́ ọmọ ọkọ̀ fújì káàkiri irú ẹ̀kọ́ ọmọ ṣe sìnà káàkiri irú ẹ̀kọ́ lọ gbogbo àwọn nǹkan tó jọ máa ń mọ haramati àwọn nǹkan tó lọ́ bá ti ní haram ni tó o bá ti ń ṣe irú iṣẹ́ yìí ò lè ṣe ó jìnnà sí i kò túmọ̀ sí pé sẹ́ǹtì ni ó ká ah, máa dùgbọ́ pé àṣẹ́ǹtì kò ṣùgbọ́n àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá àbáwọn kan tọ́lọ́ máa ṣe lára àmù èyí ó jìnnà sí i. bákan náà òun ni pé ẹni yẹn tún rè yóò àmọ́ ṣètò lọ́hùn yóò jẹ́jẹ́ pé mọ̀lítẹ́sì máa ń bèrè ìbàdàd ìwọ́gbọ̀n gan ọmọ ṣe ìbàdàd wọ́n máa kírun déédéé wọ́n máa ṣe náfìlà lóru wọ́n tìlàwà Qur'an wọ́n ṣe tàájúdà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn ìbàdàd ó sì máa àwọn màdákìlù ṣàìtọ́n àwọn ìwọ̀n ṣàìtọ́n máa ṣe kí ni o ló máa gbà wọlé òní jẹ́ ní tí yóò máa bínú gbogbo gbà òní jẹ́ ní tí yóò máa gbogbo àwọn nǹkan bẹ́ẹ̀ mọ̀dá kílù ṣẹ́tọ̀ ta fún ní last week yẹn èyí ò rí pé yẹn mọ̀ èyí ò sì jìnnà sí gbogbo àwọn nǹkan yẹn. bákan náà ni pé ó ń tọ̀ ń rè kò gbọ́dọ̀ jẹ́ ní tí yóò pé àlẹ́ ó jíbù àlẹ́ kébèrè kò gbọ́dọ̀ jẹ́ ní tí yóò máa jọ rẹ̀ lójú pé àwa ni ó di èèyàn báyìí táwọn ti ní ká ṣe irúfẹ́ àfọ̀kájà àwa la tó bá ti ń jọ rẹ̀ lójú ọlọ́run ní kún ọ lọ́wọ́ mọ́ kò gbọ́dọ̀ jẹ́ ní tí yóò máa jọ rẹ̀ ní ojú òun tọ̀ kò gbọdọ̀ jẹ́rú èèyàn bẹ́ẹ̀. bákan náà àwọn àbá ní pé irú onítàn gangan yóò wà jẹ́ tí òun náà máa dún ní mọ́kínní o àbíkár gbogbo ìgbà náà máa ṣe àbíkár tọ́lá jí láàárọ̀ àbíkárù sọ́bà wàlùmọ̀sá àtàárọ̀ àtìrọ̀lẹ̀ yóò ṣe àwọn tàṣínàt dídú sihir àwọn dídú mọ́sí ṣayatin àwọn nǹkan sọ tánàbí kọ́ wa pé téèyàn bá ti ń ṣe òun tọ́ náà ṣe kí ni o kò ní fọwọ́ yẹpẹrẹ mú àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ náà tó bá wá rí bẹ́ẹ̀ ẹ jẹ́ ká bọ́ síbi ìlàjì gangan. àwọn afáàlẹ̀ tó bá yẹ kó bá ní irú fúrọ́blẹ́mù yìí nínú nǹkan lẹ́yìn ìgbà táwa ti pín mẹ́jẹ̀mú yìí pé lára èèyàn tó fẹ́ ṣe irú iṣẹ́ yẹn àwọn ẹ tó bá ní fúrọ́blẹ́mù gangan àákọ̀ gbìyànjú àti sọ̀rọ̀ àkídà fún un sọ̀rọ̀ mi yẹn sìn àákọ̀ bá sọ̀rọ̀ yìí máa ń nì kọ́mọ̀ pé ọlọ́ọ̀bá ní kíni o lọ́ba tó lè wò yàn sàn òun sọ̀rọ̀ abẹ́ kó lè mú abẹ́ tó ní problem yẹn tá a fẹ́ ka rókèyà fún àwọn àfáà ní pé wọ́n ń tọ̀ hàn ní kó lo ìjáàbù ẹ̀ tí ó lo ìjáàbù dáadáa kódà àfáà ní kó lo nìkọ́ọ̀bù pẹ̀lú rẹ̀ á jẹ́ kó múra dáadáa tí a sì pé tá a bá ń ṣe rókèyà lọ ara rẹ̀ ò ní sílẹ̀ tó bá jẹ́ sí pọ́kùnrin ni tẹ́gbẹ́ tó máa mu sìgá tẹ́lẹ̀ ní abẹ́ tó máa mu tí a sọ̀rọ̀ pé o tó bá tí a nàkọ́ máa tó mu tí mu sìgá rẹ̀ pé àwọn ẹ̀ṣẹ̀ ìyapọ̀ ọlọ́run bá tó bá ń ṣe ó lè má jẹ́ o kí àwọn nǹkan tí àwa bá ń ṣe kọ́ lápá lára rẹ̀ even irú ẹni yẹn á bá sọ̀rọ̀ ọlọ́run kó fi jẹ́ pé àwọn ìwà burúkú yóò kúrò níbi gbogbo àwọn nǹkan yẹn lẹ́yìn ìgbà tó bá ti á di pé gbogbo àwọn eléyìí ti ṣẹlẹ̀ á sì rí pé bí ká fẹ́ ṣe rúkìá náà kò sáwòrán bẹ́ẹ̀ ẹjọ́ ẹgbẹ́ àrùn dáadáa torí pé inú àwọn ibi tẹ̀ bá tó last week àsọ̀rọ̀ fi ọ̀rọ̀ fọ́tò last week àwọn ṣàìtàn àjẹmí yàrá táwọn fẹ́ ṣerú kíyà kí fọ́tò ṣe kí ni o kó mẹ́wàá bẹ́ẹ̀. kó jásí pé kí ni o kí píkṣọ̀ kó mẹ́wàá níbẹ̀ sí nǹkan tí wọ́n sọ yẹn sìn tí píkṣọ̀ bá ti lè wà ń bẹ̀ gangan atúmọ̀ràn ṣàìsàn gangan lọ́wọ́ fúnra rẹ̀ kọ́ wọ́n jẹ́ fáwọn wà ń bẹ̀ àbí àwọn nǹkan ìyapọ̀ ọlọ́run bákan náà ẹ tó fẹ́ ṣerú kíyà kó lọ ṣàlùwàlà àwọn tó bá tún wá wà pẹ̀lú wa á nìkan àwọn yóò ṣe kí o kí wọ́n ṣe àlùwàlà ẹjọ́ wà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ torí pé ara àwọn nǹkan tó lọ tó máa ń tó máa ń jẹ́ kó nira fáwọn ènìyàn láti kó sí yàn la àti yàn bá lùwàlà wà bẹ́ẹ̀ àbálùwàlà àtún wá ní káwọn tó wà pẹ̀lú wa náà kọ́ o kí wọ́n ṣe àlùwàlà ẹni tá a fẹ́ ṣe orúkẹ́ àfọ̀ yóò ṣe àlùwàlà àwa náà ó ṣe àlùwàlà àwọn tó wà pẹ̀lú wa nìkan ṣe àlùwàlà tó bá jẹ́ pé obìnrin ni a gbọ́dọ̀ ṣe fún obìnrin láì jẹ́ pé máhàrámù rẹ̀ wà pẹ̀lú rẹ̀ o máhàrámù tàbá àwọn obìnrin míì tí wọ́n jẹ́ obìnrin gidi tí òbí ní jásí pé ìwà àfáà tó fẹ́ ṣe rúkìá tóbi nìkan lẹ́wàá wà ń kọ̀rọ̀ tí wọ́n gan tó ń ṣe mọ̀dákìlì ṣàìtàn mi tán mọ̀dákàlù mi ní mọ̀dákìlì ṣàìtàn nìyẹn torí pé ọ̀gbọ́dọ̀ wà ń kọ̀rọ̀ pẹ̀lú obìnrin lóbìnrin maharam ẹ̀ gbọ́dọ̀ wà pẹ̀lú ẹ̀ mo rò pé táwọn sọ̀rọ̀ àyè nìsín ìyẹn náà wà very very essential kódà làwọn àfáà yẹn sọ wípé afẹ́ gan pẹ́ẹ́n tí yóò bá máa ṣe rúkìá fáwọn kọ́mìtì àti gẹ́gẹ́ ìṣèlú kíyà ló lóun ṣe fóbìnrin ọ̀tọ̀ ní nǹkan tí wọ́n wá sí wọ̀ gan lẹ́mìí àwọn àfa àkàmọ́ irú àwọn nǹkan yẹn pé yóò dáa púpọ̀ almuhim obìnrin tó abẹ́ ṣerú kíyà fún mọ́ wà ń kọ́rọ̀ pẹ̀lú obìnrin olóbìnrin tó bá ti rí báwọn ajẹ́ pé ìlànà ṣàìtọ́ọ̀nì wọ gangan lò kì í ṣe ìlànà kíni mọ́ o ìlànà súnà mọ́ wà ń kọ́rọ̀ pẹ̀lú Enita tá a rí pé àwọn fura sí pé kan náà síbọn tàbí wà lára pé awon fura àbọ̀yá jẹ̀nùbí lára àbí ìdánláfà a wà gbọ́wọ́lé ẹni tá a fẹ́ ṣubú kíyà gangan lé lori sọ̀rọ̀ mi à ṣe kíni o a gbọ́wọ́lé lórí a gbọ́wọ́lé lórí báyìí ìgbà mi a lórí pé ibùn láì lórí bá ń ka rúkìá lọ ọlọ́run jẹ́ kó ní afárá o kíkíni o ní asábù dáadáa kẹsàn-án gbogbo ẹ̀ ti gbọ́wọ́ lé ẹni tí ẹ̀ ń fura pé àbí nǹkan kan ṣẹlẹ̀ sí yẹn tọ́lá ìpàdé ọ̀nà bá ń bẹ láàrẹ̀ bẹ́ẹ̀ ti gbọ́wọ́ lé lórí yẹn orí àjẹ̀nú yẹn lẹ gbọ́wọ́ lé lórí bẹ́ẹ̀ ṣe wá ń ka rúkìá yẹn yóò mọ wọlé sára ẹni yẹn yóò mọ ní àjẹ̀nú yẹn lára. ìdàn àwọn àyà rúkìá ilé tí kìí ṣe àdìsí kankan ò gbé pé àyà yìí àyà bẹ́ẹ̀ náà ni àyà kùránì kankan ò gbé wá ṣùgbọ́n àwọn àbá wọn kẹ̀ ṣe ìgbìyànjú láti sa àkójọ àwọn súra àtàwọn àyàkánú Qur'an torí pọ́lọ́ ni wà lónà zulu minna Qur'an mọ́ wà ṣèfà ń wà fún un ibi abdulsalam ọ̀sán mi tíra àwọn pé àwọn ayàrúkúyà yìí àwọn èèyàn bíi àwọn bíi àsánàbí ló ànàbí kọ́ ló kójọ torí pọ́lọ́ àárẹ̀ àìrí pé ọlọ́run ní àsọ̀kalẹ̀ inú Qur'an wà ń wà ni tó túmọ̀ sí pé ló tí lè lọ o ó ṣiṣẹ́ ntọ́lọ́ ọba fẹ́ lò èyí kéyìí ara kódà kọ́ ọ̀ka tàbátí ara kí tàbátí ara nìkan ló ka ṣètò àti nígbà tó fẹ́ kọ́ ka fáṣíà nígbà tí kí ló kọ́ rẹ̀ tí àkekèké ẹnìkan jẹ ta ló fi mọ̀ pé fáṣíà ló kéyà ni anabi ọ̀dọ́ máa pé fáṣíà nígbà bí yẹn kẹ́ mú tó wù ó sì kà pẹ̀lú ìmọ̀ ní ọlọ́dẹ ni ó so ìdá àwọn afáàkẹ́ gbìyànjú láti sàwọn àyà àkànjọ pé àwọn àyà yẹn ń o àmọ́ ní asárù púpọ̀ ni ẹlẹ́kejì òun ni suratul baqara quran chapter two verses one to five quran chapter two verses one to five ẹlẹ́kejì nìyẹn ẹlẹ́kẹta ni suratul baqara bákan náà quran chapter two verse one o oh two verse one o oh two ẹlẹ́kẹrin òun ni suratul baqara quran chapter two verses one sixty three to one sixty four ẹlẹ́karùn-ún òun náà ni suratul baqara bákan náà quran chapter two verse two hundred and fifty five ayatul kursi yìí nìyẹn <clears throat> ẹlẹ́kẹfà suratul bakora Quran chapter two verses two eight five to two eight six ẹlẹ́keje suratul ali imran Quran chapter three verses eighteen to nineteen ẹlẹ́kẹjọ suratul a'raf Quran chapter seven verses fifty four to fifty six ẹlẹ́kẹsàn-án suratul a'raf bákan quran chapter seven verses one seventeen to one twenty two ẹlẹ́kẹwàá suratul yunus verses quran chapter ten òun ni suratul yunus quran chapter ten verses eighty one to eighty two ẹlẹ́kọ̀kànlá suratul tọ́ha quran chapter twenty verse sixty nine ẹlẹ́kejìlá suratul mu'minun Quran chapter twenty three verses one eighteen to verses one fifteen to one eighteen verses one fifteen to one eighteen ẹlẹ́kẹtàlá òun ni suratul sọfàt Quran chapter thirty seven verses one to ten Quran thirty seven verses one to ten ẹlẹ́kẹrìnlá suratul ahqaf. Quran chapter 46, verses 29 to 32. Eleke ẹlẹ́kẹ̀ẹ́dógún suratul rahman suratul rahman Quran chapter 55 verses 33 to 36. ẹlẹ́kẹ̀ẹ́rìndínlógún suratul hash suratul hash. Quran chapter 59 verse 21 to 24 ẹlẹ́kẹ̀ẹ́tàdínlógún suratul jinn Quran 76 verses 1 to 9 verses 1 to 9 ẹlẹ́kẹ̀ẹ́jìdínlógún sari 18 19 20 yẹn the last three chapters of Quran kúlíwàlláhu. Birobil Falak, Birobil Nas, the last three chapters of Quran on 19, 19, 20. Àwọn àyà rúkẹ́yà nìyẹn. Tábà tó rí nínú àwọn tíra míì, àwọn míì tó lè yọ kú, àwọn míì lè fi kún. Láìkí irú tíra kan, mo gbé wá bí ńlá sùn ìrẹ̀tí mi gbé wálé nìyí torí ó tóbi díẹ̀. Ìjáàzùlù Quran, Ìjáàzùlù Quran, tíra yẹn àwọn àyà rúkẹ́yà tó wà nù tiẹ̀ 32. Òun tó fi gba àwọn bíi Zazuli, Kúlíyà, Yálí, Káfíìrú náà lọ́dẹ ẹni àárọ̀ lè lò ṣùgbọ́n àwọn afáàkẹ́sà àwọn eléyìí jọ àwọn àgbọ̀wọ́lé ẹni yẹn lérí àkà àwọn àyà tí a ti sọ yìí bisaltin murtafi àgbò sókè sọ̀rọ̀ mi yẹn sìn á ti kí o á gbé sókè tá a bá àyà yẹn lọ àti ẹni lérí àti tá a bá padà kà ó rọrùn tó yẹ fún àjẹ̀dọ̀ máa ń bẹ lára ẹni yẹn bá a ṣe ń kà á lọ kọjá pé kí ni o a ti rí àpẹẹrẹ bí irú àwọn àpẹẹrẹ wo bí kọjá pé kí ni ẹni yẹn bẹ̀rẹ̀ sí ní pa ojúdé ẹni yẹn bẹ̀rẹ̀ sí ní pa ojúdé tàbí bẹ́ẹ̀ kọ́ tàbí káńtì ní ẹgbẹ́ ó sọ̀rọ̀ pé kẹ́ni yẹn pariwo pé yóò tó kókó mẹ́jọ ẹ̀yìn kí ni kàrá ni níjọ tó ọmọ kí kíló kíló kíló kíló dàpọ̀ náà sẹ́ni àti ẹ̀mú sọ fún pé ìní filẹ̀ o ìjọ ń tẹ́lẹ̀ lọ ilé mi wáyé ó kẹ́rì pẹ́ nìyẹn àǹjẹ̀nú ọmọ gba kí ni o ẹnu ẹni tí à ń ṣe rúkìá fún yẹn sọ̀rọ̀ ní tí mo sọ yìí lè máa strange nígbà tí èmi náà ti kọ́ máa ń gbọ́ lecture lórí ọ̀rọ̀ àǹjẹ̀nú gangan ó máa ń strange sí mi bó ló ṣe àwọn ọmọ kájọ̀nù ọmọ gbẹ̀rẹ̀ mo padà rí pátíkà fúnra mi tí èsè kan tí èsè méjì tí èsè mẹ́ta tí èsè mẹ́ta tí èsè márùn kájọ̀nù ọmọ gbẹ̀rẹ̀ ẹni yẹn sọ̀rọ̀ ẹni tẹ́ ẹ̀ ń ṣe rúkìá fún ẹni yóò máa sọ̀rọ̀ ṣùgbọ́n ẹ ti rí pé ọ̀rọ̀ tó ń sọ bí mo tẹ́lá padà bí tọ́wá yá gan òun gan lè má mọ̀ gbogbo tó sọ ó sì lè mọ̀ gbà mí tẹ́lẹ̀ àjẹmí yẹn ó jẹ́ kẹ́ni yẹn ó máa gbọ́ gbà mí ó sì lè ẹni tí yẹn ṣe rúkìá fún lè má gbọ́ gbà mí ó sì lè gbọ́ àjẹmí yẹn ó máa gbẹnu ẹ̀ sọ̀rọ̀ tẹ́lẹ̀ pé gbogbo languages tẹ́ni tẹ́ ń ṣe rúkìá fún bá gbọ́ làjẹmí yẹn náà gbọ́ tẹ́lẹ̀ tẹ́ni bá sọ̀rọ̀ bá gbọ́ òyìnbó tó bá gbọ́ lárúbáwá tó bá gbọ́ yorùbá tó bá gbọ́ english ẹ lè mọ̀ sọ̀rọ̀ bá lọ kó pé why are you stopping me now ẹ̀yin náà tòun yìí ṣe kò tó wá rí pé akílódé tó ń dá mi láàmú wàhálà rẹ ti pọ̀ tó lè ṣe lárúbáwá kò èdè èyí èdè tẹ́ni tí àjẹnú bá gbé lálẹ́ bá ti gbọ́ ẹni àjọyọ̀ náà gbẹ̀ǹdẹ̀ ìjẹ́ yóò tún máa bá yín sọ̀rọ̀ bẹ́ẹ̀ bá sọ̀rọ̀ yìí ò bá bẹ́ẹ̀ kéwìlẹ̀ lára bẹ́ẹ̀ alágbá ni àbí èdè tẹ́ni yóò máa ti gbọ́ yóò máa fèsì fún yín sọ̀rọ̀ mi yẹn sìn ìkan nìyẹn tá a bá ti lè rí pápẹ̀rẹ̀ pé àjọyọ̀ ló ń bẹ lára ẹni yìí ọwọ́ àkú kí ni next step mo rò pé sísan sọ yìí bá ní ìsìn àjọyọ̀ lè sọ̀rọ̀ fún rẹ̀ ẹni yẹn lè máa ṣe kí ni o ó lè máa pariwo tàbí kọ́ máa lọ́ra mọ́lẹ̀ táàjọ̀ ní ọdún pé kí ló dé èyí kí ni kan tó bá ti rí bẹ́ẹ̀ àǹfààní pé bisimilahi rahman rahim ìbéèrè àkọ́ni pé kí ló kọ rẹ ìwọ tó wà ìwọ àlejò tó wà lára kí ló kọ ìwọ tó wà lára arákùnrin yìí ó lè má bẹ̀ sọ̀rọ̀ bisimilahi rahman rahim gbogbo dáadáa ẹ̀fẹ̀ mọ́ bisimilahi sí toró kọ́ lọ́wọ́ bá gán ṣe kí ni o ọmọ ń jà bárọ̀ wọn gan yóò máa ní ara yóò máa jẹ́ ń pa rahman kí ló kọ rẹ ó lè sọ ọkọ ìgbà mi ò lè mọ̀ sọ ó ti ṣe tán ẹ̀tọ́ máa karókè àlọ́ tó ẹgbẹ́ ti kàpá tàbí bẹ́ẹ̀ bọ̀ àwọn tàbí bẹ́ẹ̀ bọ̀ kẹ́mọ́ rìpíìtì àwọn àyà kan irú àyà sọ́ràtù rahman quran fifty five tá a sọ lẹ́ẹ̀kan yẹn sọ̀rọ̀ mi yẹn sìn àyà kìíní o yá máa ṣọ́rọ̀ lè jí ní wàlí ins ìnísítàtà tó ń tán fún dùn ní akọ́tọ́ ẹlẹ́mọ́ rìpíìtì ẹ̀ ní àwọn àjẹmọ́ láàgá tàbí kẹ́mọ́ rìpíìtì àyà iná máa sọ̀nà òkè ìlú sáhìr wàlá ìfìlíwù sáhìrù àyíṣù wàtà ti sọ́ràtù tọ́ àyà sixty nine yẹn tàbí kẹ́mọ́ rìpíìtì kùrìsí yù tàbí kẹ́ ẹ bẹ̀rẹ̀ rúkìá yẹn láti fàtí àpadà ẹ̀ tó máa kà lọ bẹ́ẹ̀ sẹ́yìn kàlọ́ yàrá ọ̀mọ́ ni yóò padà sọ̀rọ̀ bísímìlá àwọn ètò ìlọ́kọ̀ rẹ okò òun ni lágbájá tẹ́bà ti sókọ rẹ̀ fún yín tán ẹ̀sìn wo ló ń ṣe ẹlẹ́sìn wo ni ọ tó bá ní mùsùlùmí lòun àwọn afáà ní ó ní bẹ́ẹ̀ ṣe tírìtì tó bá jẹ́ mùsùlùmí náà wọ́n jẹ́ lọ tó bá yẹ pé ó jẹ́ kí ni òun tẹ̀ ń wò ìkiri yóò sọ pé kékeré lòun kódà nígbà tá a padà tọ́lọ̀ padà sí kí làwọn kan tó kó sára ẹni ìparapara dísè bẹ́ẹ̀ torí kiri yóò rán ni kiri ó mọ ẹnikẹ́ni ọlọ chọ́ọ̀chì kiri yóò rán òun là ń jẹun ní mi ò sọ pé òun jíù lòun mi ò ní pé nasara mi ò ní pé omi lòun bọ ìka sọ́ba fún wa rí pé òun ẹ̀sìn omi lòun bọ pé ní omi lòun máa ń gbé tọ́ba ti yára lókè ẹ̀sìn mùsùlùmí kọ́ ni àwọn àfáà nígbè yẹn wàhálà lè má pọ̀ jù mùsùlùmí ni ọ́ òkè tẹ́lẹ̀ pé ìtọ́jà mùsùlùmí ni ẹ̀yin mélòó lẹ̀ wà ń bẹ̀ wọn torí pé ìgbà ni wọn máa pọ̀kọ̀ jẹ yọ kan àti náà sì máa fàyàjà wà bẹ́ẹ̀ pé ó lè dẹ́pọ̀ òní kan ní o kọ́ wa dákẹ́ kò ní àwa mẹ́ta ni yóò tún chéńjì o ṣùgbọ́n àlùmọ́yìn mọ́tò wọn àwọn babaláji bísí lẹ́wà mọ́tò ẹ̀yin mélòó lẹ̀ wà ń bẹ̀ pẹ̀lú ọkọ̀ ọlọ́ má parọ́ bẹ̀rù ọlọ́run ẹ̀yin mélòó lẹ̀ wà ń bẹ̀ yẹn yóò sọ òun nìkan ní òkè ẹ̀yin mélòó ẹ̀yin mẹ́ta ẹ̀yin mélòó tẹ́lẹ̀ kan <laughs> torí yíṣu yìí complex gan gbọdọ̀ lẹ́ rọ́ọ̀ṣẹ̀ torí mi ò fẹ́ pẹ́ délé lálẹ́ inṣàlá in summary tọ́bátá sí pé irú àǹjẹ̀nú yẹn lẹ́yìn ìbò tí sọ káyọ̀ pé kí tọ́wá jẹ́ mùsùlùmí ní táwọn ènìyàn pé sọ wá lẹ́tọ̀ kí mùsùlùmí má fara ní mùsùlùmí mùsùlùmí ni ọ́ mùsùlùmí lọ́mọ ìyá rẹ̀ yìí kọ́ lẹ́tọ̀ kó fara ní ìjáde pẹ̀lú ọkọ̀ náà irú ìbájá mùsùlùmí ó ti fẹ̀ẹ̀kan gbọ́ náà ń gbọ́ tẹ́lẹ̀ ẹ sọ wọn kí mùsùlùmí tó ń kiri ń bá rẹ̀ sóde òun gbà wípé ètò ẹ wà pé àwọn wọn wọn rán ọyàn àbúrò ṣe kó sẹ́ni ìlà ẹ bèrè lọ́wọ́ ẹ̀ òun kó síla ni ọ̀nà òun gbà kó síla wàlẹ́ àsìkò tí o tó ni àfa àmúmọ́ mọ́dà àpẹẹrẹ bíi mẹ́fà wa nínú àwọn tíra rẹ̀ méjèèjì ìbá kadì ọ̀nà àwọn kọ̀ǹfàìṣọ̀ tá a fa àgbẹ̀ nígbẹ̀ láwọn àjẹ́ wọn ṣùgbọ́n kó sàṣìkò tó pọ̀ láti máa ka owó yìí. àbí kí ló mọ tó kó sára ẹni ó lè gbẹ́pẹ́ wọ́n rún òun sí ni àbíbẹ́ẹ̀kọ́ òun náà kó síla ni àbíbẹ́ẹ̀kọ́ òun nífẹ̀ẹ́ rẹ̀ ni àbíbẹ́ẹ̀kọ́ òun ti ń tẹ̀lé láti jọ́ àbíbẹ́ẹ̀kọ́ ìyẹn ó domi gbọ́dọ̀ sóhun lá ni àwọn pọ̀ sóhun lá ń tọ́lẹ̀ tì yóò sá fọ́ dísìn tọ́ẹ́gbẹ́ náà àwọn dísìn tó yá sí wípé ó tún nídìí ló fi dá pípẹ́ tí yóò bá ṣerú iṣẹ́ yìí ó nídìí kọjá pé kọ́ lọ ka àwọn tíra yìí àwọn tíra táwọn afa àkọ nípa àwọn nǹkan yóò ti lè mọ ìsúnlẹ̀ táwọn afa àkọ ṣerú nǹkan yìí lọ kò sàtúntò bí àwọn ọmọdé ìsúnlẹ̀ kọ̀ọ̀kan àti bí yóò ṣe bí àwọn alimuhim ọ̀tá bí pẹ̀lú irú ìbéèrè tó bá ṣe kéde o tó bá irú ìdáhùn tó bá ń fún yín òkè tẹ́lẹ̀ tí wọ́n bá rán ọ ní àwọn wo ló rán ọ àǹdẹ̀nu lè sọ ó lè parọ́ ó sì lè sòdodo tó bá sọ ń gbà míì ẹ má fún ní hundred percent pé òdodo ni ẹ sì má pè ní hundred percent irọ́ náà ṣé tí wọ́n sọ yé nìsín torí lè parọ́ pé lágbájá kó jẹ́ pé lágbájá kọ́ gbàgbé ìṣẹ́ pé lágbájá ni lóòótọ́ almuhim ẹ ta ló rán tẹ́ kan bá rán ni tẹ́ fún ọba rán ó yóò tọ̀ sí mi láàrin àkómọ́ tó bá mọ̀ ni yóò kó lè fara ní ọ̀ odò mi gbọ́dọ̀ sọ̀rọ̀ lánìí wàláì kò mọ̀ tó bá mọ̀ ni kò ní fara ní bísímìlá jáde pẹ̀lú ọkọ̀ ọlọ́run èyí tó bá jẹ́ mùsùlùmí nínú wọn wàhálà òkè sára àpọ̀ yóò jáde ìdí mi láì tàn án lá sọ̀rọ̀ ní yẹn sìn mọ́tò ọ̀dọ́ adé mùsùlùmí torí kó tẹ̀ náà tóun náà ṣe ọ̀dà òun náà má fi kọ̀ dà ó wá lè sọ pé òun fẹ́ nífẹ̀ẹ́ rẹ̀ ní àbó òun mọ́tò tẹ́ pé ìtẹ́ pé wọn àrán kéde àti kóòrùn gangan kéde pé ẹni ẹ sáyà aburú kàtà lòun ló wọn náà wọlé ó lè fẹ́ máa la gidi gbà ibi tóun ti ń gbé láti jọ nǹkan kan àwọn ọ̀rẹ́ jáde o àní ọjà rẹ̀ pẹ̀lú ọkọ náà àti kàlùkì àlọ́ àlọ́ láéláé ọlọ́kọ́ yìí láti tára wá ti yọ padà jáde yìí nìlá ẹ wà lórí ibo lọ́ọ́ gbà jáde ẹ má jẹ́ kó gba ojúbọ ẹ jẹ́ sàkíyèsí àrẹ dáadáa kọ́mọ́ gba ojú kọ́mọ́ gba bóde àbá ó lè gba ẹnu ó lè gba jáde o lè gba ìhòòhò mú jáde sọ̀rọ̀ mi yẹn ó lè gba ibi ìka ọwọ́ ẹni yìí o lè gba jáde pépé rẹ̀ gbẹ̀yìn mọ̀ wọ́n gbójú jáde wọ́n fọ́ lójú ìsìn wọ́n gbójú ẹ̀ jáde kọ́mọ́ gba bí nǹkan ọmọkùnrin àbí nǹkan ọmọbìnrin rẹ̀ jáde sọ̀rọ̀ mi yẹn sìn ẹ lè ní kọ́ gba ìhòòhò mú kọ́ gba ìhòòhò ẹnu kó gba ìkànnà àwọn àtẹ́lẹwọ́ tọ́ba ti abẹ́ jáde tẹ́lẹ̀kì tó mùsùlùmí ni sálámà sí wa ọ̀ká fún tàbí gbólóhùn olóhùn pé tó wá ti jáde wọn a sì máa parọ́ gbà nípa pé kí ni olóhùn jáde tí ó sì jáde wàláì mo ti wa àdìgbàdà ṣe rúkìá fi hàn án parọ́ ta lónìí abẹ̀rẹ̀ sí ní ka rúkìá ọlọ́run padà ọlọ́sọ̀ ọlọ́sọ̀ wa pé wọ́n máa ń parọ́ wà sáré òun kàdùgbù wọ́n máa ń parọ́ gan ó lé ní òun ti jáde tí ó ti jáde bẹ́ẹ̀ tó bá jáde ẹ̀ tún á tọ́rúkì àṣẹ fẹ́ nìyẹn tẹ́ bá jáde pé tọ́rúkì àṣẹ tẹ́ni yẹn òmìnira tí ó sì wà lára náà alhamdulillah ó ti jáde nìyẹn. tó bá jáde pé wọ́n pọ̀ kán bẹ̀rẹ̀ ara ẹni yẹn tá a bá rí pé nínú wọn àwọn tó bá jẹ́ mùsùlùmí nínú wọn wàhálà lè má pọ̀ irú tẹ́ lò fún talákọ̀ọ́kọ́ o tẹ́ pé mọ̀nà ti kàtà àdìbà more than four three four hours la fi ń tẹ́ tẹ́gbẹ́ yọ ibà tí sọ̀rọ̀ kan ọ̀rọ̀ mi yóò tún jẹ jáde yóò tún lagidi gbà ní ti jáde ẹ̀ tún wọn ṣerúkẹ́ àlọ yóò tún sọ̀rọ̀ so and some other things ó ti jẹ́ kí iṣẹ́ ńlá fẹ́ gbọ́dọ̀ jẹ́ kí ìmí náà àwọn afárá ẹ̀sìn òun òṣèlú kan yóò máa ń gbà àsìkò tẹ́gbẹ́ ìwọ́n tọ́lá jẹ́ afárá ẹ̀sìn máa ń kà sí àgbà máa jọ so bẹ́tàlí muhim àwọn ọmọ yàrá tánà ní problem ìyọ́n máa ràn wọ́n lọ́kọ́ mẹ́tẹ̀ẹ̀fà àwọn ọmọ yàrá kékeré o ẹlẹ́bọ salam àìmọye àwọn àǹjẹ̀nu lọ́wọ́ bá lò ní sábàbí láti gba Islam kódà tó mú àpẹẹrẹ àwọn kan fẹ́ kí wọ́n padà gbé wọn sọ́láṣí tí wọ́n padà ń ṣe tọ́lọ́ kódà àáfàá tó padà jẹ́ kíkan nu wọn kan fẹ́ra wọn <laughs> àǹjẹ̀nu àáfàá padà ọ̀rẹ́ ìdè very long ọ̀rọ̀ yẹn bẹ́ẹ̀ ló fi làlùkọ́ yá sílẹ̀ sáà nìbí àáfàá padà ń bọ̀ yá tó ti pé wọ́n padà ṣe dúkìá fáǹjẹ̀nu ní ìgbà ó kèsè bó tèmi ni wọ́n àáfàá ni kò le bá ń pé àǹjẹ̀nu Muhammadu wa ọwọ́ àdàbà rẹ̀ pé sínú rẹ̀ lẹ́dọ̀ káwọn ọmọ yìí ọ̀fẹ́ra àfa padà tún ṣe kíni wọ́n padà fẹ́ra àfa tún ṣe ìjì àwọn àjẹnu fúnra wọn gan fẹ́ padà fẹ́ra wọn torí pé tọ́ba ti gba Islam èyí tó jẹ́ mùsùlùmí wọn bíi tiwa náà ni yóò mọ bá a ti wà yìí nìkan àjẹnu àjẹnu mùsùlùmí lè wà níbi àyè olè wà ní mọ́tọ́lá tiwa yìí tí ọmọ ṣàdìkáàbù tí ó nínú gbà tó wù lára ní tóun náà obìnrin wọn tí ó lo ìjáàbù tí ó lo nìkọ́ọ̀bù dáadáa báwa náà ṣe ń ṣe Islam tí wọ́n máa ṣe ṣùgbọ́n àwọn ò ní rí wa wọ́n máa rí wa ṣé tí wọ́n sọ yín nìsín àfa àtúmọ̀ra wọn ìdàn èyí ó di nẹ́ẹ̀sì ní etí ìbá ti mùsùlùmí ṣe wá àti fún ìsìláwá ètò òsì ajẹ́ mùsùlùmí ìmí ìlú bẹ́ẹ̀ lágídí lọ́sẹ̀ ìwà àti fún mi olórí kò ṣe sùúrù àmì náà ti máa ó lè máa bú ọ̀dọ̀ pé wọ́n kò ní dáàbò olórí ibú rẹ ní mẹ́ta yára ọjà lóbi dá láti sọ pé tí yóò bá ṣe irúṣẹ́ yìí yóò jẹ́ tó ní mọ̀ dẹ́n kò ní jẹ́ sẹ́gbọ̀n ọmọ bá àdéhùn ọ̀sẹ̀ tó wọ́n bọ́ọ̀dẹ̀ pé wèrè orí ẹja àbí mi gbẹ́dọ̀ tó ń jọ lọ́rọ̀ ọlọ́pàá dákẹ́ mẹ́ta bàbá tí wọ́n náà tó jáde náà padà ẹ̀fọ́ tó ń bọ̀ òun náà gbogbo alhamdulilayi ọlọ́run ti kẹ́yẹ̀ lẹ́sùn lẹ́sùn ló ka ẹ̀ pé dákẹ́ ní ọlọ́run ọlọ́pọ̀ta ìlàbìlà talọ̀ndẹ́rù dákẹ́ ní ẹgbẹ́ náà kí ló ń ṣe ọ́ ẹ̀rì tí ó wọ̀ sí lọ́wọ́ ọlọ́pọ̀ta ìlàbìlà bísí lọ́rọ̀ àwọn ọ̀rọ̀ yìí ẹ̀rì tí ó dákẹ́. ṣùgbọ́n ìgbẹ́ ni pé òwe ní kọ́lọ́ èyí ó ti wá sí fún gba islam ó sọ àwọn àyà quran fún iná dínà ń islam màmá ń yẹbi islam dínà wà sànà gbọdọ̀ nínú àwọn ọ̀rọ̀ ayé anabi isa ní abdullahi àtàní alikitaabu anabi isa gẹ̀ ọlọ́run ni ibi ìgbà pé ìmọ̀ ẹ̀lẹ́jọ́ ọ̀gbọ́n lẹ́jọ́ pé wà sí yẹn ló ṣe fúnra wákàtí kan tí ọmọ bí àmọ́ mo rẹ́ pé ìkànnà àtàwọn padà sí wáàtì fún àwọn márùn náà wà lára ẹni mọ́sán láti tún gbígbà yìí bàbá yìí àtọmọ mẹ́ta so alihamdulilayi omi inú omi wọn lé omi làwọn ń sìn táwọn àdẹ̀sí wáàtì fún wọn wọn dẹ̀ gba Islam ẹgẹ́ ti ní ìsìn adẹ̀ fún wọn ló kọ olùkànjẹ́ Aisha bẹ́yà Muhammad Fatima sátọ̀ wà lóko kájà nìyí alhamdulilayi ẹni tí mo gba ọ̀rẹ́ ọmọ tí ní kọ́ pé alhamdulilayi she is fine bẹ́ẹ̀ bó ti padà fún mi lẹ́yìn ìgbà yẹn àwọn márùn gba Islam fẹ́ẹ̀ kódà akọ wọn kúrò sí kódà wà lẹ́yìn padà fọ́ àjẹlẹ yẹn sọ fún wa nígbà tá a ṣe lókè àyẹ̀tàn pé ah ṣùgbọ́n mo ti sẹ́ lọ́n gan ah sísọ lọ́n lè ọlọ́run forí dín ọ ó sọ àwọn aburú tó ṣe nígbà báyìí òun ṣe nǹkan báyìí eh, òun ṣe nǹkan báyìí òun ṣe nǹkan báyìí ọlọ́run forí dín ọ kódà àtúnrí gbọ́dọ̀ pé tọ́ àmàlẹ́ ti sọ pé sẹ́yìndùn lè istighfar <laughs> ọ̀rọ̀ tí mo sọ yìí láti fa ọ̀rẹ́ bí àyàn lè more than two three hours tá a ṣe lókè àyàn o so a lè padà sọ pé ọlọ́run forí jọ pé máa wí gbọ́dọ̀ ìtẹ̀lé pé dé ń bọ̀ tọ́ra fún ìdùnnà lọ́wọ́ pé máa wí gbọ́dọ̀ ìtẹ̀lé mi àlàó máa ń tààrọ̀ láàyèlá àyèlá àǹtà àtọkọlé yẹn ó tún wí. lọ́sẹ̀ ìwọ tó ọ̀bà tó ń ṣe yẹn náà ọgbọ́dọ̀ wà vast díẹ̀ nínú knowledge tó fi dájú pé tá àǹjẹ́ nítorí olùfà àǹjẹ̀nú a ó yàtọ̀ sí kíni o àǹjẹ̀nú k kì í ṣe pé the same formula ṣùgbọ́n bí kọ̀ọ̀kan bá tó wà dimension tó bá gbà wá ìlú òfin lè treat ẹ̀ àyà àkùrá tó bá bá mu ló lè lò fún kọ̀ọ̀kan wọn. agbádọ́ ìgbé sọ àwọn ẹ̀sìn gbígbólò ní ànábì lọ́nà bá ṣe ọlọ́wọ́ foríjì ọlọ́wọ́ foríjì ọ̀ bóòlù àwọn ti rán wọn kí ló ní ọ̀dà lọ sí

tọ́wá bí wọ́n ṣe sùúrù yóò dáadáa nígbà tó ní mọ́tò dáadáa ìwọ náà ṣe wá àfi fún bẹ́lọ́dọ̀ rẹ fún mi àfọwọ́ ẹ̀yà sàlámù àwọn olùmẹ́tọ́dù yẹn àfọ̀ṣe àwọn tíra yìí àfọwọ́ wa bí lókè ó ní kí n má ṣe wá àfi ìsìlámù fún ọ ọ̀dà ìwọ náà ṣe wá àfi kìrìsìtẹ́nìtì fún mi pé ìwọ ṣe ṣe jí kí mi ò gbọ́ kí mi náà wá padà sọ tèmi tàdàbọ̀ ni ok ọlẹ́lẹ́bọ̀ ni ṣé wá àfi ẹbọ kí n gbọ́ kí mi náà sì lè kájú àwò pé ṣùgbọ́n má jà sábò sí o ìtọ́ bá tẹ̀sùn wáyé so òtọ́gbẹ̀ yìí mẹ́tẹ́tẹ́ pé yóò le gan ọwọ́ àmúwa kódà àfa àsọ di pásítọ̀ ètòjẹ́ pásítọ̀ náà àwọn àjẹnu àfa àsọ di mùsùlùmí tọ́lọ̀ ọba lu àfáàn sábàbí láti kí ni o láti wá sí fún àjẹnu yẹn so tọ́ba àti wáṣí bàá gbọ́ ìdánilẹ́kọ́ ni gbogbo àwọn tá a jẹ́yàn náà ń tọ́jà tọ́lì bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bóṣù wáṣí yóò ló wọn gbọ́ ọwọ́ àfilẹ̀ ọ̀dà àtibọ̀ sọ̀rọ̀ ọlọ́gbọ̀ èèyàn kan ní iṣu arábìnrin kí ló ẹ̀yin lè lẹ̀ wà ń bẹ̀ tọ́ba sọ̀yà tó tí wá fún òun nìkan bá ní kí ni mission rẹ̀ ń bẹ̀ iṣẹ́ kí náà ní kí o tó dẹ̀ wá ṣe èyí atúmọ̀ bèrè kí làwọn nǹkan tẹ́ kó sí lára torí wọ́n mọ̀ wọ́n á kó nǹkan tẹ́ nìyẹn látẹ́kùn tóun bá padà jáde tán kọ́ o wàhálà nílẹ̀ ni yóò tún rán pé ah, àwọn fi kíní kan sí la gbogbo ẹ̀wù yẹn yẹ kó o. sọ ìka tó bá rí pé ìparapara dísè bíbélì ọ̀sọ̀ gbogbo àwọn nǹkan tó ń bẹ lára ẹni ọ̀yà kó gbogbo ẹ̀wù kó pẹ̀lú àtẹ̀lẹ̀ lá ẹ̀ fọmọ ká rúkìá láfọlẹ́ ọlọ́kọ̀tà ẹ̀lá la ọlọ́dẹ láwọn ẹ̀kọ́ yìí tó yẹ pé àrọ́ ọmọ ni yóò lè kó gba àwọn ẹrù yẹn so kó gba àwọn ẹrù rẹ tẹ́kẹ́ bá pọ̀ gbogbo àwọn yẹn ẹnìkan máa jáde ńkọ̀ọ̀kan ká bẹ́ jáde yóò ní gbólóhùn tí wọ́n mọ̀ sọ bí sọ pé Allahu Akbar ìdájọ́ kí bèrè ìṣọ àgbọ̀dá ọ̀dàbọ̀ àbí mo ti lọ wọ́n bá ní kó sọ lọ bí wọ́n bá kúrú kí àṣẹ nígbà tí mo ní máa ń parọ́ o báyọ̀ kí wọ́n bá wá pọ̀ ìkọ̀kẹ́lẹ́ máa bá wọn sọ̀rọ̀ pé kí ló kọ ìwà lágbájá kí ló kọ wẹ́lẹ̀ kejì ìkọ̀kẹ́lẹ́ bá wọn sọ̀rọ̀ ètò èyí tó súnmọ́ jù wọn jáde pẹ̀lú àṣẹ ọlọ́run àfàwọn tó bá jẹ́ kí o tó jẹ́ kí wọ́n yẹ lórí gbó gidi nínú wọn àwọn yẹn máa ń la gidi tí wọ́n làwọn yìí jáde. tọ́lá jáde báyẹn tọ́lá bá ní kan jáde alhamdulillah ó tún kó àwọn nǹkan míì téèyàn recommend fẹ́ni tí kí o ẹni sáà jẹun gbé lára ìyá jẹun. tẹ́ ẹ bá wá ṣe tẹ́ ẹ fàdé ní sábà gidi kò sá jáde sọ̀rọ̀ mi yé ó tún kú àwọn nǹkan míì táwọn afáàlì yẹn lè ṣe kí ni òun èèyàn tó lè ṣe náà tá a bá rí pé aṣọ lókè àjẹnú yẹn ìjáde ọ̀sà làgídí káfílẹ̀ ẹni tí àjẹnú wọn bẹ lára rẹ̀ yẹn ẹni kọ́ mi láti pé àjẹnú jáde tàlílà ìlàhàm tájẹnú bá jáde àwọn afáàlì pé ń tọ́ka ni pé èèyàn ọkọ̀ dúpẹ́ fọlọ́ èyí ni sábìlá tó ṣukú kó forí kalẹ̀ kó fi dúpẹ́ fọlọ́ ọlọ́run mo dúpẹ́ o ó gbọ́dọ̀ tẹ́lẹ̀ pé ah mo lé jáde ìwọ òtò bẹ́ẹ̀ mo lé jáde ọlọ́run ló lé jáde torí pọ̀ lágbára àti lè jáde torí pé tó òdìbò ló fẹ́ lè jáde then ọ̀rọ̀ ọlọ́run lè jáde inṣàlá tó bá rí bẹ́ẹ̀ ẹni tí a rí wípé àǹdẹ̀nà kó sí láàyè àwọn àfáàní àwọn tààlímọ́ọ̀tì àwọn nǹkan tí ń bọ̀ yà á nìkan máa ṣe reason ni pé àǹdẹ̀nà yẹn tó lè padà wá àfáàdé muftak rú ẹ̀ka wá tó yẹ pé àǹdẹ̀nà yẹn padà wá sí lábẹ́ àbí four times tẹ̀lé àwọn tó lo àǹdẹ̀nà wọn tó lè tó tó bá ti slack tí kan náà àwọn màdá kí ló ṣàbẹ̀fà kan láti fi kí wọ́n ti fẹ̀lẹ̀ sí ọ wọ́n tó ráyè penetrate àwọn nǹkan tó wá bẹ àbá ní tẹlifáǹdì ní ìbákadà jáde àkọ láwọn nǹkan yìí aláwọ̀kọ́ ni pé kẹ́ni ẹ̀kọ́ wọn dóní márùn jàmá aláwọ̀kọ́ ni yẹn ẹlẹ́kẹ̀ẹ́dì kó tẹ́lẹ̀ wọn fẹ́ ṣe kó máa ṣe bísímìlá ó fẹ́ jẹun ó fẹ́ wọṣọ bísímìlá kẹ́ni ẹ̀kọ́ wọn máa gbọ́ orin kó sì máa gbọ́ music sọ̀rọ̀ mi kó làbá ní kó wọn máa wo tẹlifíṣàn ẹ̀dẹ̀ ọgbọ́n bá jẹ́ kó láwò rán la kó jìnà sí gbogbo <laughs> with what is with me you take over twenty five percent then ẹni ẹ̀rọ kó máa ka suratul baqara inú ilé tẹ́ni yẹn bá ń gbé suratul baqara lé ìjọ kẹta ìjọ kẹta ìjọ kẹta àdìsí bẹ̀rẹ̀ òfin ilé tẹ́lá ti ń kà ṣàìtọ́ òní débẹ̀ bákan ẹni ẹ̀kọ́ tó ń sùn lálẹ́ kó máa ka suratul mulk tàbí kó máa tẹ́tí bọ̀ ẹni ẹ̀kọ́ máa ka suratul yasin láàárọ̀ tàbí kó máa tẹ́tí bọ̀ ẹni yẹn kọ́lá pé àwọn èèyàn rẹ àwọn mùsùlùmí àwùjọ àwọn mùsùlùmí ni kó máa wà fọ́nmù àlàwùjọ bú àwùjọ tó ti lùlù àwùjọ tó ti ń tẹ́kùnbí ni kó máa lo hijab kó sì máa sí owó ara rẹ̀ lẹ́sọ̀ pé àsùtò sí owó ara rẹ̀ lẹ́kọ̀ọ́ ṣàìtàn tó lè gba mi wọlé bákan náà kẹ́ni ẹ̀ kó máa ka Qur'an tàbí kó máa tẹ́tí gbọ́ Qur'an àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àkọ́ ẹni yẹn tó bá tilẹ̀ jẹ́ kó máa gbóná la ilaha illallah wahdahu la sharika lah lahul mulku wa lahul hamdu wa huwa ala kulli shay'in qadir kó máa wí hundred láàárọ̀ kó máa wí náà nìkan ni ọwọ́ rọ̀ lẹ̀ ìwáyà lè jí ni tàbí tí ó bá rí sọ̀rọ̀ bí oṣù pẹ̀lú wáyé ìdúnádàbí yẹn ṣe kí ni owó lágbára púpọ̀ jù láàárọ̀ àti nírọ̀lẹ́ ọkọ̀ máa wí bẹ́ẹ̀ the evening lab láti ṣe àwọn nǹkan yìí kò ní ọ̀fà nílẹ̀ láti ṣe kí ni láti lè padà wá dẹ̀ táwọn abẹ́rẹ́ bá ń bẹ lára àwọn nǹkan ní oṣù yóò padà bàjẹ́ tábàárí bẹ́ẹ̀ ni ẹlẹ́yìn gbàtàn tẹ̀mí yẹn jáde bí tí wọ́n ní àwọn feelings kan nínú ọkàn àwọn ayé àrùkí àtàsọ lẹ́ẹ̀kan yẹn tá a kà káàkà sínú omi fún kó mú in case tí anything bá ti wà affected nínú system ara rẹ̀ pẹ̀lú àwọn ayé àrùkí àtàkà sínú omi tẹ́ni yẹn mu gbogbo dáhùn yóò padà bàjẹ́ inṣàlá so ti yé bá ní ẹsẹ̀ mo rò pé yẹn àtìyànjú yẹn ọlọ́run ti ní wòsàn òde tó bá jẹ́ pé tí ò padà jáde wá ni gbogbo àwọn kan tá a sọ yìí náà kó máa kí mo jẹ máa kó máa ṣe bísímìlá àákọ ènìyàn kó máa ṣe bákan náà kó wá máa gbọ́ kéṣẹ́ ti rúkìá gangan kó máa gbọ́ tó bá ń gbọ́ kó lọ gbọ́ fún bẹ́ẹ̀ bí odidi ọ̀sẹ̀ mẹ́ta àbòsù kan lẹ́yìn ìgbà tó bá gbọ́ yẹn aró ti ní àjẹnú yẹn kó wá padà wá kéèyàn wá tún rúkìá ṣe kó lẹ́yìn lè má ti kàdúfà tí àkùrù sí àrò tì mí òun gan yóò ti wà weekend so if that ẹni yẹn á nìkan máa gbọ́ sẹ́ẹ̀tì rúkìá every day kò dé mi ẹ̀ka bẹ́ẹ̀ ẹni yẹn rè àǹjẹ́lì yẹn padà sọ <laughs> àǹjẹ́lì yẹn ba ogo lójú tó fi gbọ́ kẹsẹ́ẹ̀tì rúkìá jẹ nítorí ọ̀bà ní iṣẹ́ wọn kódà tábàlà kẹsẹ́ẹ̀tì fún lónìí kọ̀bà ní kẹsẹ́ẹ̀tì àǹjẹ́lì yẹn padà sọ pé òun lòun <laughs> òun lòun òun lòun yá mo pé pàṣẹ bẹ́ẹ̀ fara ni òun kọ́lọ̀ kójọ kó lànà sọ̀rọ̀ mi yẹ tó bá ti ń gba ọmọ ẹni àjẹnú yẹn bíi nílá ìta ala lẹ́yìn àsìkò díẹ̀ káwá padà ṣòro kéya fún un pẹ̀lú àwọn mọ́jẹ̀mú tá a sọ yẹn àjẹnú yẹn ó jáde pẹ̀lú àfẹ́lá ọ̀dọ́ ọlọ́run wa. náà lẹ́yìn ìgbà tí eléyìí bá lọ hmm, subhanallah máa ṣe é máa fi fẹ́ mú mọ́ ni o. àwọn bá ní ká wá sọ̀rọ̀ ẹ̀jẹ̀ fi kẹsàrí mú tó lọ́jọ́ ti lọ́nà àbá ni pé àwọn ọ̀nà táwọn èèyàn wa tún máa ń gbà lé àǹjẹ̀nù tọ́jú àwọn ọ̀nà haram káwà O fún un ó mẹ́rin àti ẹgbẹ́ náà tó máa ń lò ní wípé wọ́n á lọ bẹ àǹjẹ̀nù míì tó lágbára ju ètò wà lára èèyàn lọ sẹ́gẹ̀t wọ́n lọ bẹ̀ kíkọ́ bá àwọn ilé yẹn jáde pẹ̀lú pé kán ṣe kí ni o kán fún kán ṣe àwọn nǹkan ẹbọ àwọn bá nílùú àní léyìí àgbọ́dọ̀ ṣe. tàbí ẹ̀kọ́ gángbà míì àwọn ẹni tó jẹ́ pé wọ́n ti láwọn kankan tí wọ́n máa jẹ̀bù tó ṣe fáǹjẹ̀nù pé tọ́ ọ bá ti bá wa lé àǹjẹ̀nù ètò tó tó wà tó tó tí ọ̀ lágbára tó ọ tó bá dání lé jáde lára ẹni yìí àwọn máa pẹran fún ọ àwọn ó ṣe nǹkan báyìí ká sì pẹran fún nǹkan míì lẹ́yìn ọlọ́run kí ni shirk agbọ́dọ̀ gbèsè ìgbà wọn lànà eléyìí kárí kíláàmù kí ni o ìlànà Qur'an òun làwọn lò. náà tó bá jẹ́ pé sísírù ní tó yẹ pé idán bá ní tari pa àwọn aṣọ́rú kíyà alihamudulilayi kò sí símptọ́ọ̀mù kankan ẹni àgbọ̀kánjẹ́ ló kà kó sọ̀rọ̀ àlápẹ̀rẹ̀ àwọn tàlímọ̀t àwọn nǹkan tí mo sọ lẹ́ẹ̀kan yẹn náà kẹ́ni ọmọ akínú jẹ̀mọ́ àkó máa ṣe bísímìlá àkó máa sílẹ̀ ìlànà ọlá ṣe kàlà gbogbo ẹ̀ náà lákọ sọ̀rọ̀ mi yẹn sìn kó sì máa gbọ́ kíṣẹ́ ti rúkìá tó bá wá di ẹ̀yìn oṣù kan lẹ́yìn ìgbà yàrá ìbí ọ̀sẹ̀ mẹ́ta ká tó tó rúkìá ṣe fún un. afa mú ìtàkùn àwọn ẹgbẹ́ ni ẹ̀rí gbà tọ́kọ̀ ṣe rúkìá láwọ̀kọ́ àjẹ́nú yẹn ò tiẹ̀ ṣe bí ẹ̀ fóun wà ń bẹ̀ torí pé arò tí ní dáadáa nígbà tó wá ní kẹ́ni ẹ tún tún àwọn rúkìá ni ó so nígbà tó wá ní kẹ́ni ẹ ṣe rúkìá kò ẹ̀ rápẹ̀rẹ̀ bá jẹ̀mẹ̀rẹ̀ rẹ̀ ẹ tún lè padà fún nífẹ̀ẹ́ tí rúkẹ́yà kọ́ máa gbọ́ lẹ́yìn àsìkò díẹ̀ kéèyàn tún rúkẹ́yà ṣe fún tájẹ̀ bá mẹ́rẹ̀ rẹ̀ inṣàlá yóò padà tí ó bá sáré kankan lára rẹ̀ a jẹ́ pé sírù lásán idán lásán nìyẹn tó bá jẹ́ pé idán lásán ni ní ṣókí àwọn ọ̀nà pọ̀ tá a máa gbà ṣe ìtọ́lù síhìn ìbùtọ́lù sírù ba idán jẹ́ ọ̀kan nínú ẹ̀ tí la ìyẹn dẹ̀ máa ń wá ó wúlò púpọ̀ jù fún gbogbo àwọn ìran dán torí àsìkò tí sí ẹ omi ẹ bá gẹ̀ẹ́tì kiri omi tẹ́bà lóbi zamzam làkánà àwòlá tẹ́bà lóbi zamzam omi èyíkéyìí omi then ẹgẹ́ ti ewé sídìrú ewé sídìrú ti pọ̀ ní Ìbàdàn yìí gan lérí àtiwá nìkan mọ́ ọmọ ọ̀nà bíi mẹ́ta àbí mẹ́rin tó wà àwa ní muslim ewé sidiru ó ti pọ̀ ó ti yíbọn ọ̀bẹ láǹsárùdín lọ́pọ̀sí ti liberty tẹ́bà wọ sùkúl àǹsárùdín ewé sídìrú yà àti bẹ́ẹ̀ sọ̀rọ̀ mi ẹni mọ̀ bẹ́ẹ̀ wà lẹ́bàá lọ́mẹ́ntì bẹ̀rẹ̀ mo mọ̀ kó ń bẹ láwọn ewé ń bẹ láǹsárùdín dáadáa mo mọ̀ kó ń bẹ́ẹ̀ then alábẹ́rẹ́ bàbá àbúrò àná ó ń bẹ University of Ìlọrin mini campus pẹ̀sẹ̀tẹ̀ kó ti tóbi gidi gan agbè sí mẹ́gbàtà ọlọ́ọ̀fin ní káwọn bẹ́ẹ̀ alimuhim bàbá ewé sídìrú bàbá wa ewé sídìrú náà a lè lo omi lásán ṣé tí mo sọ yé bẹ̀tọ́ bàbá ní káwé ewé sídìrú káwé ewé sídìrú bẹ́ẹ̀ bí kára àwọn afáàmì la lè wá bí ẹyọ méje afáàmì ti gé lè má sún kárẹ̀ kátàwé ewé sídìrú àgùn àdà sínú omi sọ̀rọ̀ mi yẹn sìn àwà sún inú wa mọ́ omi yẹn àá sún inú wa àwọn àyà rúkìyà tá a sọ lẹ́ẹ̀kan yẹn á ṣe kí ni o àwọn àkà nínú àwọn àyà rúkìyà yẹn àwọn àyà kan wọn bẹ ń bẹ̀fẹ̀ pé wọ́n fẹ́ ká kárí tó tẹ́sílẹ̀ àyà suratul A'raf verses one seventeen dé one twenty two kárí pìtẹ́ ó lè jẹ́ bíi three five seven times or more than that suratul A'raf verses one seventeen to one twenty two kárí pìtẹ́ suratul suratul Yunus. Quran chapter ten verses eighty one twenty two ọwọ́ àwọn àyàtà sọ fúnra wa lẹ́ẹ̀kan yẹn rúkìá yẹn a repeat òun náà bẹ́ẹ̀ bí seven times or more than that then sọ́dọ̀ tó tọ́ ha àyà sixty nine a repeat òun náà omi tá a ti wá a jẹ́ kẹ́ni wá oṣù náà kẹ́ni pé ẹni wá kálípọ̀ omi tá a fẹ́ lóore ẹni wá oṣù náà bẹ́ẹ̀ atẹ́gùn ẹni wá ń kọ́ o yóò máa fẹ́ sínú omi yẹn àwọn àfáà ní ẹ̀rí tí wọ́n lò lórí ẹ̀ kò sàṣùkò àti mamadi sinwani ọlọ́kàlùkọ́ yàtọ̀ lè sàn nílẹ̀ jíni wàṣẹ̀ yàtọ̀ àárí hadith tá a fà á lọ àdìsí sọ̀hìn táwọn rí ẹ pé kò sí tó burú bẹ́ẹ̀ ó bá ìlànà súnà mu àgbẹ̀nu wa súnmọ́ táàjẹ̀ kátẹ́gùn ọmọ fẹ́ sínú omi yẹn omi yẹn tá a bá ti wá kàtàn bá wọn ẹni tá a rí wípé ṣíṣẹ́rù ló ń bẹ lára ẹ̀ kó mu níbi omi yẹn kó ṣe kí ni o kó mu níbẹ̀ ìyókù kó wá fi sanra pẹ̀lú mẹ́jẹ̀mú wípé omi yẹn ò gbọ́dọ̀ dàpọ̀ pẹ̀lú omi tọ́ílẹ̀tì toró omi tó mọ́táyà fúra níbẹ̀ tẹ́ni yẹn bá rí ẹni yẹn lè wẹ̀ níbi tó bá níìtì tàbí àbùkálẹ̀ náà lè bá sẹ́wọ̀ yẹn lọ́dọ̀ bọ́kẹ́tì kan ibi bàṣẹ àkàtẹ́ yóò dùn sínú ẹ̀ tó mi yẹn fi ní dàbọ̀ pẹ̀lú omi ẹ̀mí tó àyà kùránì mẹ́bí àgbọ̀dọ̀ sí ìyá àná tó lè kọ́ àná àgbọ̀dọ̀ ẹgbẹ́ kùránì tó ti àwẹ̀ tán àlọ́ da omi yẹn sí ilẹ̀ ilẹ̀ tó bá oil tàbí oyin honey tàbí zaitun kábàá kí àwọn ayé àlókè àyẹ̀ sí kó máa la àwọn yẹn náà kọ ọlọ́run máa ń sábà kí ni òbútọ́lù sihir àti àwọn nǹkan míì tí kò sí àsìkò mọ́ torí wọ́n lásìkò ti lọ so ìkan nínú àwọn ọ̀nà táwọn gbàgbé sọ́dún ó tọ́ka àwọn ọ̀nà míì tó pọ̀ tí ò sí àsìkò níparí kọ́lọ́wọ́n bá kó jọ kó fún wa ní àgbèrè ìdánilẹ́kọ̀ọ́ yìí àwọn tààfin náà àwọn kankan wá bẹ tá a bá ń ṣe pẹ̀lú ìyọ̀ǹda ọlọ́run pẹ̀lú ìyọ̀ǹda ọlọ́run gbogbo àwọn tá a sọ yà ń ṣàìtọ́ ọmọ sáfún wa tí ò lè wọlé sí wa àǹjẹ́ náà lè wọlé sí wa la insha Allah bákan náà tí wọ́n bá ṣe bẹ́ẹ̀ burúkú kò ní ràn wá illa yasha Allah torí kò tàbí èyí náà mẹ́rin wá o alákọ̀ọ́kọ́ ni pé ìkíláàsì gangan kéèyàn jẹ́ gbogbo tó bá fẹ́ ṣe máa ṣe nítorí tọ́lọ́ àwọn èrè pọ̀ lórí ẹ̀ ìwọ́ tó bá ṣe nǹkan torí sí àárí mi ó súnmọ́ báyọ̀ lókè ní o àrùn iṣẹ́ tó ń gbà tí wọ́n láàyè ẹlẹ́kejì nínú nǹkan tí ìjẹ́kíṣẹ́ tó wọn lágbára lórí ẹ̀ ni al-muhafazatu ala salati al-jama'a kéèyàn máa kírun jàmá mo yẹ kó ọmọ ẹ̀jẹ̀ ọ̀rọ̀ pọ̀ máa kírun ní jàmá ọmọ ẹ̀jẹ̀ kí ṣàìtọ́ ẹ̀rí ń bẹ sára bíi ni pé pépé fa àsìkò sáàtúta kéèyàn bá ti kírun jàmá ṣàìtọ́ òní kò ní jẹ́ pé ṣàìtọ́ ó ṣe yóò jẹ gàba lórí èèyàn kárí bá ń kírun jàmá ara nǹkan tí ìjẹ́ kí ṣàìtọ́ ọ̀la wà lórí èèyàn ni bákan náà zúmùlù jàmáà kéèyàn máa pẹ̀lú àwọn mùsùlùmí tán bá wà lórí òdodo mùsùlùmí tán dúró ti kùránì àti súnà máa wà pẹ̀lú wọn máa wà láàrin àwọn ọmọ gáì àwọn ọmọ corporate àwọn ọmọ youth àwọn ọmọ ẹgbẹ́ máa ń pè wọ́n ní campus àwọn mùsùlùmí wà láàrin àwọn ẹni ọlọ́run wọ́n jẹ́ báwọn èèyàn burúkú lọ́mọ àpẹ̀lú lọ́sẹ̀lì ní kíláàsì èrè àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ká sọ́ra bákan náà ni pé kiri o kájà tí yóò máa ṣe ọ̀pọ̀lọpọ̀ ìbáàdà fún ọlọ́run tábà ti ń ṣe ìbáàdà àṣàyẹ́tọ̀ ọmọ jìnnà sí wa bákan náà tìláwà tìlù Qur'an káwọn tìláwà Qur'an torí bẹ́ẹ̀ ni wọn ni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ kásáàdì bá ń tìlà wà Qur'an tábàdé di àyà sájídà ká forí kanlẹ̀ alatọ́mi jẹ́ kí ṣàìtọ́n kó jìnnà sí wa ni pàápàá jùlọ kama kàwọn àyà mẹ́wàá ní Suratul Baqara ní gbogbo ìgbà àyà àkọ́kọ́ nínú Suratul Baqara gangan àyà alákọ̀ọ́kọ́ di di àyà kẹrin àwọn mìíràn di àyà karùn-ún àwọn afa bákan náà Ayatul Kursi yìí gangan fún rẹ̀ ara àwọn àyà mẹ́wàá yẹn ni àyà lòjì tó tẹ̀lé then pẹ̀lú àwọn àyà mẹ́ta tó parí suratul Baqara kọ́wà náà wọ́n yà sí àmọ́ ká bákan náà ni kéèyàn máa ka kùrìsíyù gángan àti màwùzáàt lẹ́yìn òun kọ̀ọ̀kan ká máa ka tá a bá jí láàárọ̀ káka tá a bá fẹ́ sùn lálẹ́ káka kùrìsíyù àti kólíwàlá bìrọ́bìn falak bìrọ́bìn náà mẹ́ta mẹ́ta ká máa kà lálẹ́ tá a bá ti fẹ́ sùn ara àwọn kan tó máa ń tí ìjẹ́ kíṣà ìtọ́ àwọn bẹ́ẹ̀ ni àwọn àzíkáwù dáná bí kọ́ wa bí àwọn obìnrin kẹ́lí bísí ẹ̀lẹ́ àdúrú máa fún mi ṣé ó kíláàsì láti sanwó àfẹ̀mí wò láàlì àṣìbí allah láìlá kátàrí pàǹtí àwọn àzìkáàrù sọ̀bà wàlùmọ̀fà àwọn àdúrà tó ti kọ́ wa ká máa ṣe láàárọ̀ àti ní àtàlẹ́ ọ̀bẹ́nu màfúrọ́ tí ó bẹ́ẹ̀ ní sùl muslim àtàwọn tíra ní ìkárípa àdúnímọ̀ ara ẹni gbọ́dọ̀ la ilaha illallah wahdahu la sharika lah lahul mulku wa lahul hamdu wa huwa ala kulli shay'in qadir kárípa àǹtí hundred láàárọ̀ hundred nìkan kárí bá ń ṣe tába ti ṣe àdìsí lọ pé kí ni o ọlọ́run máa sọ wa kúrò lọ́sọ̀ ìtọ́nù. ara ẹ̀ ni pé ká dènà sí ìmọ̀ wà ní kọ̀rọ̀ pẹ̀lú obìnrin mọ̀mọ̀ wà kọ̀rọ̀ tọ́wá tí wà kọ̀rọ̀ pẹ̀lú obìnrin ṣàìtọ́n súnmọ́ àti ìtìgbọ́ ọmú mọ̀ wà kọ̀rọ̀ pẹ̀lú obìnrin ọ̀fẹ́ bóbi sọ̀rọ̀ ẹ̀mọ́ wà kọ̀rọ̀ ẹ̀mọ́ ń jọkẹ́ ẹ̀yẹ kọ́ra ayé lẹ́kọ̀ọ́ ẹ̀rọ àwọn ilé ìjẹwà lábẹ́ ẹ̀yìn kan ní lóru lálẹ́ àbí tábà ti ń dèrè sáwọn kan yẹn ṣàìtọ́ ọmọ ṣe kéde ìwé màjìnà sí wa bákan náà kẹsàn-án tó lè ṣe áza ìmọ̀ ṣe ọ̀pọ̀lọpọ̀ àwọn ìbílẹ̀ ìbílẹ̀ ṣẹ̀tọ́ nọ̀rọ̀ dì àwọn ìbílẹ̀ ìbílẹ̀ ṣẹ̀tọ́ nọ̀rọ̀ dì àwọn ìbílẹ̀ ìbílẹ̀ ṣẹ̀tọ́ nọ̀rọ̀ dì káàdì bá ń ṣe lọ́pọ̀lọpọ̀ pàápàá jùlọ indal godot nígbà tá a bá di bá ń bínú àdìsí ń bẹ lórí ẹ̀ máa ṣe àwọn ìbílẹ̀ ìbílẹ̀ ṣẹ̀tọ́ nọ̀rọ̀ dì bákan náà tó o bá gbọ́ tí ajá tó o bá gbọ́ ṣàwùjọ ìbílẹ̀ ìbílẹ̀ ṣẹ̀tọ́ nọ̀rọ̀ dì tó o bá gbọ́ tí kẹ́tẹ́kẹ́tẹ́ tó hàn ṣàwùjọ ìbílẹ̀ ìbílẹ̀ ṣẹ̀tọ́ nọ̀rọ̀ dì gbogbo tí wọn bẹ lọ́la àdìsí o wà lẹ́kọ̀ọ́ sàṣìkò náà àdìsí ẹ̀mẹ́ tí mo kọ́ wá síbi ṣùgbọ́n kò sàṣìkò mọ́ bákan náà ni pé tàbá tó rí wípé afẹ́ wọ toilet káta ọdún láì ní ṣètò ọdún káfọ́ lọ́wọ́ sọ̀kúrò bí oṣù gbẹ̀lẹ́gá méjì àlọ́ ọ̀hún mọ̀ ìní àwọn òdìdíká nínú ẹ̀lẹ́ kúkú sí wàlàkàbáyì tàbá fẹ́ wọ toilet káàdì pa àṣà ọdún láì bákan náà tàbá fẹ́ kírun torí bá kàfá àṣà káṣà ọdún láì ara àwọn nǹkan tó jẹ́ṣẹ́ tó òjì náà sí yẹn ni nígbà tá a bá rí pé sí àárín mi ọfẹ́ wọnú ẹ̀mí wa òun ṣe nǹkan lọ sí àárín mi bá dé pé ah èmi mo tó bẹ́ẹ̀ àlẹ́ mi náà ní sẹ́ẹ̀ yá a fẹ́ kí ni o àwọn òbí láyé tọ́lá sì kò ń ṣàìtàn lè sí ọlá ká bí àwọn ọlọ́dọ́ súnmọ́ tẹ̀lé èèyàn èyí ó tún fọ́rọ̀ wá sọ̀kú lọ́dọ̀ kí ni o ṣàìtọ́n aláwọ̀mọ̀ jàǹdìbù náà ṣàìtọ́n wàjáǹdìbù ṣàìtọ́n mọ́rọ̀ sàtánà àwọn ọmọ kéèyàn bá ẹsẹ̀ bí èyí ó tún máa fi àwọn síbi láì fún wọn òyì búkà bìkẹ́lì mẹ́tì láì tá mọ́ mi kúlì ṣàìtọ́n ni wàhámọ́ wà mí kúlì àìní láàmọ́ alábáwọn ṣe nìyẹn bákan náà kéèyàn sọ abéèyàn kó òbí zìnà mọ́mọ́ ṣe zìnà tó bá ṣe zìnà ṣàìtọ́n ọmọ jìnà sí ọ bákan náà kéèyàn jìnà kó òbí àwọn eré pàápàá jùlọ àwọn eré tí ò ṣe kéde àwọn eré tí ò máa fà ní ẹ̀sìn kankan dá níbi kéèyàn máa fi lúdò ṣeré àdìsí bẹ́tẹ̀ bá ti fi dáìsì ṣeré mọ̀láì dàbí náà bàkọ̀dé asọ̀rọ̀ ọ̀sùn àdìsí sọ̀hìn ni bẹ́tẹ̀ bá ti fi dáìsì ṣeré mọ̀ ta gbogbo àwọn kiri tá a mọ̀ ta àdìbí ó ti yakọ̀ lọ àtànábì ara àwọn mọ̀dá ló ṣàìtàn ni àwọn eré burúkú kájìnà sí àwọn fi káàdì ṣeré gbogbo àwọn eré burúkú yẹn kódà gbogbo àná ká sọ̀rọ̀ fún àwọn eré kọ̀ọ̀kan dáhùn lórí àwọn fóònù wa náà ọlọ́run bá yóò sàmù wa bákan náà kájìnà sí àwọn ibi táwọn ọ̀nà bá ti ń wà àwòrán sọ̀rọ̀ mi ń sìn ìwọ gan fúnra ìjìnà sí máa ya fọ́tò ìjìnà sí máa gbá àwòrán kọ́lé torí pàtàkì pé màlẹ́kà láàánú òní ṣe kíni o òní wọlé tí àwòrán bá ń wà kájìnà sí ìmọ̀ jẹ rìbá ìmọ̀ gba rìbá àti àwọn kan tí ó bá jọ kájẹ tí yóò máa sọ ojú wa kúrò níbi ìmọ̀ òkú mọ̀ wo ìwò obìnrin lóbìnrin ẹ má dọ̀wọ̀ ẹ̀kọ́ léwu ọkùnrin ọgbọ́dọ̀ wo ọkùnrin obìnrin ọgbọ́dọ̀ wo ẹwọ kámpọ́ọ̀sì ní ìsìn ìwọ náà wò nǹkan kọ́lọ́n kó sànù wa káàrẹ̀ ojú alẹ́ torí tọ́lọ́hún ìwọ tó bá rẹ ojú ẹlẹ̀ mẹ̀dákìlú ṣàìtàn ni ṣàìtàn ni gbàbẹ̀ wọlé sí ọlá ibi tí ń wo bi tó o ti àwọ òmò tí yóò jáde láàrẹ òní mọ̀ sórí ibi tó o ti rò lọ́hùn ṣẹ̀dú méjì mẹ́ta ṣàìtàn ti wọlé tọ́mọ̀ kásọ̀rọ̀ àkàrẹ̀ ojú alẹ̀ hebrew lisan kásọ àwọn wa kó ní gbogbo àwọn nǹkan tí ọ̀dà ìmọ̀ parọ́ ìmọ̀ sọ̀rọ̀ ẹ̀yìn ìmọ̀ sọ̀rọ̀ fóònù ìmọ̀ ṣépè ìmọ̀ fọlọ́ǹbura lórí irọ́ ìmọ̀ jiyàn lórí nǹkan tí ọ̀la àǹfààní ẹ̀sìn nú ìmọ̀ ṣàwàdà lọ́pọ̀lọpọ̀ ìmọ̀ ṣe yẹ̀yẹ́ ìmọ̀ kọrin gbogbo àwọn kan yẹn àfọwọ́ ẹ̀dẹ̀ sàlámù wọ́n mẹ́ńṣẹ̀ nǹkan tó wọ́n nǹkan bíi thirty eight tọ́yẹ ká sọ ẹnu wa kó bẹ́ẹ̀ lọ́ka ìkọ́yà tó lè sàn thirty eight things tọ́yẹ ká sọ ẹnu wa kó bẹ́ẹ̀ díẹ̀ bẹ́ẹ̀ ni mo ara kà yẹn pẹ̀lú àwọn ẹ̀ láti nu kùránì àti sunna tọ́wọ́ tọ́wọ́ tó wọn bọ́tọ́ láti kárí bá àti àdàkọ́ nàbí ẹ̀sán àkọ́wá pé Allahumma pé a'udhu billahi al-azim wa bi wajhihil karim wa sultanihil qadim nínú ṣàìtọ́ ọ̀rọ̀ jù àníbi nípa sẹ́yìn bá ṣe àdúrà yẹn tó bá ti wọ́n ní mọ́sálásí níjọ́ tó o ṣe ṣàìtọ́ ò ní lè súnmọ́ hadith sọ̀hìn nígbè ṣàìtọ́ ò ní ni o ó sì bọ̀ mí ní sa ìrọ̀ nìyàwó ẹni tó ṣe àdúrà yìí o wọ́n ti sọ mi kúrò lọ́dọ̀ rẹ̀ trout ò níyì ṣàìtọ́ ò ní lè súnmọ́ o ara ẹni káfíńkà sọ́ràtùlì káhà ní gbogbo ọjọ́ jimá kò ní lè wọ ọ̀dọ́ rẹ̀ káfẹ́ ká sọ́ọ́tù lè káàfù gbogbo ọjọ́ jimá bákan náà ni pé bàbá àdìgbà jáde nílé wa káfí àdúrà táwọn ẹgbẹ́ sọ̀rọ̀ kọ́ wa bisimilayi tàwa kálífù ọlọ́ọ̀lá wàlá ọlọ́ọ̀ wàlá kúwọ́tà ilá bìlá àníbi lẹ́yìn tó bá ṣe àdúrà ìṣàyẹ̀ tó ní pé kí ni òkú fíìtà wàwùkítà wàwùdíìtà wàtànáhànú ṣàìtọ́n ẹ bá tàbí ṣàìtọ́n ni pé ìwọ wọn ti tó ọwọ́ wọn ti sọ ọlọ́run sọ wọn ti fi ọmọ náà èso àti kí ni o yóò bá fi rí gé yóò mọ̀ sá fún káàdì pa àǹsí àgbẹ̀yìn tábà ti ń kúrò lé bisimilayi tawakalitu alalọ́yì wàlà hawlẹ̀ wàlà kúwa ilà bìlà káàdì pé à ń ṣe gbogbo tábà fẹ́ ṣe alibasimola káàdì pa àǹsí bisimilayi àwọn kata fẹ́ ṣe ọ̀fẹ́ jẹun bisimila ọ̀fẹ́ omi bisimila ọ̀fẹ́ wọṣọ bisimila owó mìíràn bisimilayi ọ̀fẹ́ kàwé bisimilayi ọ̀fẹ́ bẹ́lá torí òkè bisimila ọ̀fẹ́ mumi gbọ́gbọ́n kama ti bisimilayi sotie kọ́mọ kó sànù wa káwọn sọ̀rọ̀ fún ìmọ̀ fi òsì ìmọ̀ fọwọ́ sì ṣe nǹkan gbogbo wa alákọ̀wé ọfẹ ọfọwọ ọtọ jẹun kọtlẹrì ẹnfọwọ òsì gbé nǹkan sẹ́nu àánú ẹ ń ṣe mú ti wọlé sí ọlá adéṣù mọ́fọwọ́ òsì jẹun mọ́fọwọ́ òsì mọmi mọ́fọwọ́ òsì mọ sọ ọmọ òfin táwọn sọ yé wa mọ́fọwọ́ ọ̀tọ̀ jẹun àní nígbà èṣù ni mọ́fọwọ́ òsì ni máa fi jẹun ni máa fi omi kódà àdéṣù wáyé pé tọba fún yẹn ní nǹkan dáadáa fún tọ́ba fẹ́ gba nǹkan lọ́wọ́ èèyàn fọwọ́ ọ̀tún gbà mọ́ fọwọ́ sí fún yàn ní nǹkan mọ́ fọwọ́ sí àdìsí ń bẹ lórí ẹ̀ àdìsí pé kí ni ṣàìtàn ló mọ́ fọwọ́ sí fún yàn ní nǹkan ló mọ́ fọwọ́ sí kí ni ló mọ́ fọwọ́ sí gbà ẹ̀rí náà bẹ̀rẹ̀ ẹ̀rí dá ẹ̀rí lásán kọ́lá lẹ́yìn àdìsí sọ yìí ẹ lọ kàmí sílẹ̀ àgbẹ̀tún ní sàn. bákan náà ni pé téèyàn bá yán kárí pa àfọwọ́ bo ẹnu wa torí bá àdìsí àlejò ni pé àsìkò tó yẹn yẹn mo rò pé àwọn ti jẹ́ kéèyàn yẹn yàtọ̀ láàrin kéèyàn sí àti kéèyàn yẹn o téèyàn bá yẹn

kama pílẹ̀ rẹ̀ ń lé wa aago àwọn yahudi nasara kama jọ wà lé wa àtàwọn nǹkan tó yẹ bá tìjọ kí ni o tàwọn àtìlẹ yìí kárí bá ń ṣe náà fílà lóru ara àwọn nǹkan tó máa ń jẹ́ kí ṣáì ara àwọn tààsì náà preventive measures òun nìyẹn bákan náà àbálẹ̀ káwọn máa jókòó láàrin ibi tá a bá rí pé oòrùn àti òjì wà ẹgbẹ́ ẹgbẹ́ àrí dáadáa òjì rè half òjì half oòrùn mo rò pé agbọ́n nǹkan tí mo sọ yé má jókòó láàrin àárín àárín yìí ni pé àárín àárín ààyè ṣàìtọ́ ni ṣàìtọ́ ni ṣe kí ni o olùgbàdàn abala kan òjì abala kan òòrùn mọ́jọ òòrùn bẹ̀yẹn àyídà kọ̀ wà lóòrùn completely àbí kọ̀ wà nínú kíni o bòjì mọ́ wà ní pátílẹ̀ òòrùn pátílẹ̀ òjì lùwáyà ń bẹ lórí ẹ̀. pàápàá jùlọ fọ́múlà tó wá kó tán ni wípé àtàmọ́ sùkù bìbìkì tàbí wà sùnà gbogbo ntọ́ bá ti á rí nù rání gbàmú ntọ́ bá rí nù sùnà gbàmú kó o dẹ̀ bẹ̀rù ọlọ́run fàtẹ́kùn lọ́ àwọn tàtàtàn gbogbo orí tágbára ìwọ́n tó lágbára pọ̀ ọ̀bẹ̀rẹ̀ ọ̀la ní ninety eight ìwọ́n ìbẹ̀rẹ̀ ọlọ́run ní ninety seven ṣe bí kálukú wọlé ní first class land ní two one bóò ní òkè àkàtọ́ lọ́n báwa àwọn ilé kíni pé páàsì ti tóbi ọ̀yọ́ kórì bẹ́ẹ̀ abẹ́lọ́ kọ́lọ́n kó sọ́ra kórì ìṣẹ̀ tó àti àbúrò ẹ̀ wọn bá tí a sọ ìkọ́mọ́ sí ìmàlẹ́ gbogbo ẹni tó sọ́ta wa ti àtọ́ kọ́lọ́n kó yà wá àti gbogbo ọmọ yà wá àti gbogbo sùnmù tó níbi àbúrò ìṣẹ̀ tó nàta ọmọ yà rẹ̀ subahana kàwé ọmọ alhamdulilayi سبحان ربك الوقت من الشرحان ولك وسلام على والسلام على المسلمين ورحمة الله وبركاته